إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وتقوم الله سبحانه إليه يوسف في عنه يوسف لا بد من ní ìdáwà pàpàdà ní ìlú Abẹ́òkúta gẹ́gẹ́ bí adélápàdé ní gbogbo oṣù. pẹ̀lú síra wa ẹnìkára ẹ̀rọ. èmi yìí ń ṣe. ọjọ́ kejì nínú ọjọ́ kẹta nínú oṣù rọmọdálì ìṣòro ìṣòro ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlélógún ní ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú ọmọ ìjẹ́ra tí a kà fúra wa wọn náà ní alikaba ẹ̀rọ الحافظ الذهبي رحمه الله تعالى àwọn ẹ̀ṣẹ̀ ńlá là ń sọ nípa rẹ̀ eléyìí tí a máa gbọ́ sí lónìí ọ̀nà ìrìnàlẹ̀ kẹ̀bí rọ́tú الثالثة عشرة شنين لك تعالى ذهب الإمام الحافظ الذهبي رحمه الله زوج الكوزين الدراهم الكبيرة الثالثة عشرة أكل مال اليتيم وظلمه jíjẹ dúkìá ọmọ òrukàn mọ́lẹ̀ àti ṣíṣe àbòsí fún ọmọ òrukàn. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àkọ́kọ́ sọ fún adáná ń pè ní àlìyẹ̀sí tani ó ń pè ní ọmọ òrukàn ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn nígbà tó já pé ní ẹ lárúbáwá ní àlìyẹ̀sí yẹn nínú èdè ìtumọ̀ àlìfìrọ̀ ìjálá tuntun ìdáwà ni wọ́n ti máa ń sọ wípé dáàrú yẹ̀fì èmi ìyá òun ti lé ló já sí fóun nìkan ló dá orígun kẹ́ni kò sí lè tán bẹ́ẹ̀ orígun kejì orígun kẹta ìkẹrin kò sí lè kẹta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni yàtìmù ti jẹ́. inú ìsúnmọ̀lá abúlé sí yàtìmù sí ní èdè lábáwá òun náà ni àlèmùtọ́ lílọ́ra ìtumọ̀ rẹ̀ ní pé tí gbogbo ẹni tó ní ọmọ tí bá ń pe ọmọ rẹ̀ bọ́ sí ẹ̀wù nígbò nìkan ó tó kẹ òun yọ̀ ni wọ́n ti ń pè ní àlìyàtì. Ádẹ̀rí pé láwùjọ wa tiẹ̀ náà wọ́n máa ń pín kẹ́yìn. Eléyìí jẹ́ àlàyé rẹ̀ ní ìdílé lárúbáwá. Àmọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ hà, àwọn tí wọ́n ń sọ nípa àgbọ́yé àgbọ́yé Islam, àwọn lẹ́nu tí jẹ́ àbí ìlú òun náà ní sọ̀rọ̀ yẹ́rọ máa da abúrò ọmọ kékeré sí bàbá ẹ̀ kú obìnrin pé tí a bá kú àlè pé lọ́mọ orúkọ lóbi jáde pé pé tán àlàyé lálọ́pẹ́ ní àti òun náà ní ká sọ pé òun lẹni sí bàbá rẹ̀ kú ọ̀bìlà gbólóògbé kó tó di pọ́ńbà lágàá kọ́tó bàlágà pẹ̀lú àmì tá a fi mọ̀ fún yẹn bàlágà tọ́ba jókèrè àmì márùn bí kò ti mẹ́tírínà kọ́tàlélò àbẹ̀ kọ́fẹ́ tí o ti mọ jáde lára ẹ̀ ó ti méjì ìkẹta òun ni kí irun wóróworó kó wù níbi tí ó yàtọ̀ sí orí. ìkẹrin òun náà ní kó kó lára lójú rẹ̀ bí ẹni pé òun ṣàtìkọ pẹ̀lú ẹ̀yà kejì nǹkan wá jáde lára ìkarùn òun ní kó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọ́wọ́ ajọ́kùnrin ẹ̀wẹ̀ mẹ́ta péré ní díẹ̀ sọ̀rọ̀ pé tí kì í bá ti kó sì bá mi ọkùnrin ọ̀gbìn ti mẹ́sẹ̀ kódà tó bá ti di pé ọkùnrin làwọn àmọ́ ọdún tó tún wá ń sàlejò ó lè kọ́ tí wọ́n ń pè lọ́dọ̀ àwọn àwọn àfa alùpàpọ̀ yìí ẹ̀kọ́ tí wọ́n ń pè lọ́dọ̀ ènìyàn náà ní kọ́ńtà mọ́sùlùmí ìyẹn ni pé kàkàtàbò máa dáre ọ̀nà òsà ńkọ́ kọ́ ọ̀bọ̀dàbàdì ó ti padà borí nìyẹn lóbìnrin ti borí lára ẹ̀ ló jẹ́ kí ẹ̀jẹ̀ oṣù máa wáyé lára ẹ̀. ṣùgbọ́n ó ní ẹgbẹ́ kejì ó ní ẹgbẹ́ kejì òun gan ni kóńtà mọ́ṣíkè ẹ ti lè gbé wàhálà rẹ̀ wọ́n bá ń kó àwọn àfa àti wàhálà nígbà wọn bá fẹ́ wíwú náà. ebi wọn kò bá bù jẹ lọ́tọ̀ wọn kò bá bù àlùkò ń ìfẹ́ sàkàtàbọ̀ sọ̀rọ̀ rẹ̀ rú àwọn ọmọkùnrin là á pè àwọn ọmọbìnrin là á pè. torí bẹ́ẹ̀ tó bá jọ́kùnrin tó wọ́n bá fi bàlágà ní màgbólálà lójú rẹ̀. díẹ̀ ní ife ìbálò wáyé láàrin wọn àti ẹ̀yà kejì. ìkànnì yẹn àìbẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ kírun tí ò sóòtù tí ò jọlọ kó jáde níbi tó yàtọ̀ sí orí àbí kó wọn ẹ̀tọ́ tún ẹnu. kásìẹ ní ọ̀rọ̀ tí àwa ìdásọ tún fi yàtọ̀ sí eléyìí ọkàn yà pé èyí tó pọ̀ jùlọ tún ẹ̀tọ́ gbọ̀n. torí àwọn àyíká ọ̀bí ọlọ́run sọ̀rọ̀ àyíká àwọn ní obìnrin ọmọ ajẹ́ bíi tí ò bá ti pọ̀ jù mẹ́wàá tọ́ba ti jẹ́ àbí tí ọba ti kọ́ mẹ́fẹ̀ẹ́ tọ́ba ti kọ́ mẹ́fẹ̀ẹ́ ó di padà létí ó ti létí nìyẹn ó ti di ọ̀dọ́ mẹ́rin nìyẹn. olóyè àti àkókò nínú àwọn sàhábà náà sẹ́yìn kọ́jú orí fífẹ́ láàrin wọn àti bàbá ẹ̀ ọdún mẹ́wàá péré. bí irú àfáwọn ọ̀sọ̀lẹ̀ ìbùnà àmọ́ ìbùnà àmọ́ ọ̀dì ọlọ́run sọ̀rọ̀ àdìsúmọ̀ ǹdí mẹ́láàrin wọn àti bàbá rẹ̀ ọdún mẹ́wàá péré nìyẹn ọjà pé tọdún yẹn kì í ṣe ohun tó lọ sí. tó nípa bẹ́ẹ̀ ọmọ orúkọ àwọn lẹni tí bàbá ẹ̀ ọ̀gbìnàgbọ̀n lọ́wọ́ lẹ́yìn kó tó di bóbá àdága. bóbá àjá ti fẹ́ nìyẹn já kọ àbújá kù. ṣùgbọ́n ẹni tí ẹ bá kú tí ò sí bàdága yìí ṣe ọmọ orúkọ àwọn. yìí sọ ọmọ orúkọ láṣà rẹ̀ á wọ̀là lókàtà kì í sọmọ orúkà nínú òkè ẹ̀sìn ọlọ́run kì í sọmọ orúkà nínú èdè lọ́wọ́ oríṣi lọ́wọ́ aláàbí sọ̀rọ̀ ọ̀sìn ní koran sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀. kí ló fà á nígbà tí mo yìí wọ́n mú látara àlẹ́ ìfira ìdáwà lẹ́yìn kan ìtumọ̀ rẹ̀ ní pé ìfaradà ánìkà ti dira ọmọ yìí dáwà ọ̀fẹ́ máa máa ṣiṣẹ́ owó sọ́ni bàbá rẹ̀ tó máa ṣiṣẹ́ owó kù tó ti láyé mọ́. wọ́n ní àwa ń lo gbólóhùn yẹn tí mò ń yìí torí kò sẹ́ni kan tó máa dáàbò bò. ó sì jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká sàánú ẹ̀. òun lọ́nà ọba subhanahu wa ta'ala ló ti fún yàtí mọ́ ọmọ orúkọ ló ti fún ní ìpín kan pàtó nígbà tó já kíkó náà lọ́lẹ́ tó sẹ́ni tó yẹ ká sàánú nínú àlìfáì gẹ́gẹ́ bí kẹta padà máa mẹ́nu bá òun ni ọrọ̀ ogun èyí tó rí bí àwọn mùsùlùmí kẹ́ẹ̀kẹ́ láì sí ìjà kankan òun ló ń pè ní ìfà àlìfáì ọrọ̀ ogun tí ọba nẹ́ẹ̀dá darí sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí èsì pé wọ́n fẹ́ jà wọ́n fẹ́ jáde lọ sókè báwọn ọ̀tá ti da owó dúkìá owó iyebíye lẹ́nu nínú àwọn ẹni tí ọba dẹ́ta pé ìpín ọrọ̀ ogun yẹn kù ìyàtá mọ́ bẹ́ẹ̀ ọmọ òrùka wà bẹ́ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ nígbà tó wájú ní pé ọmọ òrùka ìbọ̀rọ̀ ẹ̀ ṣe rí ni kó ní ẹ ti máa sábò sí ọmọ òrùka nípa dúkìá ẹ̀ téèyàn jẹ ẹ mọ́lẹ̀. lọ́dọ̀ já sí pé yòókọ́ ló fi ákìlì máa lè yẹ sí máa kéèrà fi ákìlì rìbá. irú ohun tí a máa ń sọ nípa jíjẹ́wọ́ ọmọ òrùka mọ́lẹ̀ náà lọ́wọ́ níbi jíjẹ owó èlé. ẹ̀rí jíjẹ owó ni ẹ̀rí pé ákìlì rìbá náà wọ́n máa ń tọ́ba tó ti fi tọ́mọ òrùka náà wọ́n sọ pé ákìlì máàlì nìyẹn ti jíjẹ owó ọmọ òrùka ọba àjà sí pé kìí sọ̀rọ̀ jíjẹ nìkan ní ọ̀gá kìí ṣe pé mo fi jẹun mo wówó rẹ̀ mọ́ lọ́dún ọkọ̀ ni. torí wo sí ọba dẹ́dà sọ ní wípé jíjẹ owó rẹ̀ mo tó ní wàá nù jẹ̀rí àti pé jíjẹ owó rẹ̀ mi ò fi lè jẹun. èèyàn bá mi kọ́lé ọba àti ra kùtù ọba àti ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún jẹ́ ní ẹ̀ lè fi dúkìá lè. ìmọ̀lẹ́ yẹn bá jẹ owó ẹlòmíì kí èsì ọmọ òrukàn ó lè má kó sínú kàbá èròǹgbà mi nítorí pé ọmọ òrukàn ni àní ká máa náwó lówó ọmọ òrukàn ni yìí lọ́wọ́ iṣẹ́ ẹnu káàbù òun ní ìdòtí tó yàtọ̀ òun ló fà á sí ọlọ́wọ́n bá sọ̀hánù ọ̀tá láti sọ láyà tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kéwúlé nù nítorí níta ayé lẹ́fẹ̀ẹ́ wa. قالوا إن الذين يأكلون أموالا اليتامى ظلما Ọlọ́run dádájọ́ àwọn ẹni tí wọ́n ń jẹ dúkìá àwọn dúkìá àwọn ọmọ òrukàn mọ́lẹ̀ lóyún máa mẹ́ta gbòòrò ìyẹn lọ́nà ẹgbẹ́ ọ̀dọ́ torí wọn kọ́ pé ní gbòòrò òun náà ni wọ́n ní wọ́n ṣe yìí èèyàn wọ́n yé ní mahadi gbígbé nǹkan síbi tí ọ̀lẹ́ tọ́ sí òun lọ́ pé ní gbòòrò ọlọ́run ti ara tó ń jẹ dúkìá ọmọ òrùka yìí ní tábòsí ìnáwó ya olú nàbí ibùdó ní ìmúnáyàrá iná ni wọ́n ń jẹ síkùn wọn ọ̀sọ̀yẹ̀sì láwọn náà sàáyìn ra àdáwò tó ti dé bá wọn ni bí wọ́n á tún wá wọn náà sàáyìn o. ẹ̀rí wọ́n tún wọn náà sàáyìn wọ́n wọ̀ níbi bí ẹsẹ̀ wọn lágbára dé. ẹ̀rí bá sọ ẹgbẹ́ ńsọ̀yẹ káàkẹ́ káàgbẹ̀ káàsánú káàsákólé kan rẹ̀ ń lọ́wọ́ lórí ẹgbẹ́ láwùjọ wa ní ìpìlẹ̀ akáfíṣẹ́lì á àwọn èèyàn ní ṣe ọmọ ìyá rẹ̀ á sì fọmọ kéékèèké òun ní ọmọ àbá mú títún dúkìá rẹ̀ yóò máa wá mú dúkìá yẹn á máa fi ṣe bísíǹsì fún ara rẹ̀ àwọn gbogbo ẹni tọrọ rẹ bá ti rí báyìí yẹsẹ ẹkú hàásàlù wáyé òun náà ti lẹtọọ sí irú ìyá ká má gbàgbé o wípé ẹsẹ̀ ní ńlá á máa mọ̀ ọ́ lẹ́sẹ̀ ní ńlá pẹ̀lú ìlérí ìyàwó wáyé ní abẹ́rẹ́ wọ́n ní kódà kábà tó lọ wọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó hánà nínú àwọn ayé àti òtúmọ̀ kí agbada fún ọwọ́ rẹ pẹ́tẹ́. ọlọ́run tọ́nu tọ́tù ẹ̀lẹ́ni àràm ayé ọgọ́rùn-ún àti méjì lé ní àádọ́ta one fifty two ọlọ́run ọ̀la ti kọ́ ọ́gbọ̀n mọ́ ẹ̀lẹ́ni ẹ̀tì ní ìlà ilẹ̀ tí ìyá àṣà. ẹ má jẹ dúkìá ọmọ òrukàn àyàfi lọ́nà ẹ̀tọ́ ẹ má ṣe ìṣesí kan nípa owó ọmọ orúkọ àti lọ́nà tó da lápẹẹrẹ ní tó bá fẹ́ fọ owó ọmọ orúkọ wàá wo kí láǹfààní máa wà mbẹ tí yóò mẹ́rẹ̀ wá tó yóò ní padà parun ìdọ̀fẹ́ tó wù rẹ̀ sí ẹ̀ ìdọ̀fẹ́ bá ti tó wù tọ́ba ti rí bẹ́ẹ̀ ah, ṣé kò sí ìdájọ́ burú láti kọ́ ọmọ owó yìí. ṣùgbọ́n bàbá lọ owó yìí sí nǹkan tó já sí pé adégbówó parẹ́ ìyẹn ti ya pa kíkọ̀jọ́ adẹ́dá pọ̀ fún ìpè ẹ̀mí ìsúnmọ́ dúkìá ọmọ òrukàn nílẹ̀ bílẹ̀tì ìyá àṣìṣàn àfi lọ́nà torí yá pé tó bá ti rí i pé nǹkan dájú ní kọ́ bá mi tò owó mi bá parẹ́ à kò sí wàhálà tí ẹ bá ní ẹ̀jú tó padà lọ yíwọ́ lójú. kí ọ̀ pé owó òde yẹn náà kí èso kó ọmọ orúkọ yẹn lè lọ dá àbí bísíǹsì títù tó kẹ̀dé lójijì tà èmi ìṣèhádù lè yẹn sí. á dẹ̀ má gbàgbé ẹsẹ̀ ọ̀rọ̀ tó ti wáyé pé. sẹ́ni tó jẹ́ adájọ́ bá dájọ́ àjẹsáhàdá afọ ọba. ìmú tó fi ṣèdájọ́ yẹn jù ní bẹ́ẹ̀ ni ìtàn ló bá owó náà lọ́kọ̀ áàmì kò ohun tó máa bá jẹ. ọ̀dọ̀ ohun tó máa ọwọ́ àti ìgbìyànjú lọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ àwọn ẹni lórí ẹ̀ láwọn fi ti bí kíní ẹ̀ ti lọ sí nǹkan tó padà kọ́rẹ́tì ni kọlọ́gbọ̀ àjọ wà ẹnìyàn agbálada ni. àwọn ẹ̀ka àwọn ọ̀gbìn bá ti kọ́ ó padà sí bẹ́ẹ̀ yẹn ó sì gbìyànjú pé tó aníká gbìyànjú ni àmọ́ pé ó mu aníká o ó bá mu níkà agbálada ni. wọ́n kọ́ ṣe wípé ìwọ ni ẹ̀kan lọ́wọ́ lọ kí owó yìí gbogbo parun tó fi parẹ́ ọ̀rọ̀ yẹn lágbára o àgbà àrọ́ ọmọ ìyẹn burú gan ńlọ́pà ọlọ́run bá sùpánù ọ̀sán aláwùkúrò wá nípa àwọn mùsùlùmí nígbà yẹn torí wọn làwọn sọ̀hábà lọ sí òṣìṣẹ́ ọlọ́run ọba lẹ́nu sallallahu alaihi wasallam wọn nílò òṣìṣẹ́ ọlọ́run aláwọn ọmọ orúkọ ilé kan náà la ní oúnjẹ kan náà la jọ́jẹ bóò láti ṣe tá a bá gún ìjà àwọn ẹni yìí nínú gbá lọ́tọ̀ wàhálà ní oúnjẹ fún wa oúnjẹ wọn gẹ́ lè bàjẹ́ bóòlù láti ẹ̀rí ọlọ́run bá sùpáàdà wa tó sọ̀rọ̀ yẹn sáré lẹ́kẹ̀ á nílé àká wọn. wọ́n á máa wá sí ẹ̀dá nẹ́bí léèrè nípa àwọn ọmọ orúkọ. ó ní ìsìláàmù láwùn kẹ́yìn títà tó ti yẹn ló lóore fún ọ̀wà yín tó fa ẹni tó hù. ẹ bá jọ ọdún jẹ pọ̀tẹ́ ẹjọ́ dalé pọ̀tẹ́ ẹjọ́ ń gbé fa ìwádùn kù. ìgbọ́mọ̀ ya yín ni wọ́n sì ìyẹn ní pé oúnjẹ bá rí pọ́tọ́tọ́ sọ̀nà ní kẹ́sí kòkó ilé iṣẹ́ kan igba ilé iṣẹ́ kan ọba yẹn bá tún tilẹ̀ ń fẹ́ bàbá náà wọn bá mọ àlèmọ́ ìdàmínà ní mọ́sùlẹ̀ kàlà nígbàjẹ́ kàlà látúnṣe ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ dàákọ̀ náà bẹ́ẹ̀ bá sábò síbẹ̀ ní í ṣe ìrọ̀rùn làbò tí máa bá dé ṣùgbọ́n wọn lọ já àwọn olùhẹ́nà àìnẹ́tẹ̀kùn tọ́lọ́ bá fẹ́ á kó wàhálà báyìí ṣùgbọ́n lọ́wọ́ ọ̀fẹ́ wàhálà fún ẹ. tó nípa bẹ́ẹ̀ bọ́rọ̀ ọmọ òrùka bí ó ṣe rí mi àwọn àhàlì ti wá gbígbọ́ nípa àwọn àhàlì ti tún ti wá gbígbọ́ kòrò lórí ṣíṣe àmójútó ọmọ òrùka ká sì fún wọn lẹ́tọ̀ọ́ ká ṣe rere pẹ̀lú wọn ọwọ́ àná àhàdìsì ló ti pé ọ̀sẹ̀ ó lè wá ló síra wa kàbákẹ́kà àkẹ́kà ká mọ̀ ni àbájọ lọ́wọ́ dábì ká fún wa ni pé wọ́n ti kó yí wa pé wá kàn lọ́jẹ́ fàáfàá tí wọ́n lọ tàbí ti àdìsì yìí sínú sàkíyì mùsùlùmí àdìsì tó ti bẹ̀rẹ̀ wọ́n ló ti wà ní sọ́nà ìgbẹ́ ìhàkì nínú ìtẹ́lẹ̀ àdéhùn ṣùgbọ́n láti lọ sí ti imam muslim ló gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wọ́n rú èyí tó wọ́n bá ti pàdé àwọn tó tẹ̀ sí sọ pé káàdé ó ti wá di díẹ̀ wò bàbá àwọn abá fara ti gbìyànjú wọn yóò tó fi hàdí sí inú gbogbo sahih muslim kọ́lá tí wọ́n ti nu sunan al-bayhaqi ni wọ́n á ti àwọn àdéhùn tó dẹ̀ sáájú rẹ pẹ́pẹ́ pọ̀ láwọn àdéhùn tó dọ́jú òkòrò ká sí dáadáa fáwọn òrukàn ká máa sábò sí jí wọn àwọn ètò gbádùn wa ṣùgbọ́n rí eléyìí nínú àti ìtìsọ́lá làjà wọn àrí ìdàbí sàyẹn lè kọjú ìrọ̀ ní ọlọ́run tẹ̀lé àárín wọn ti ti ọlọ́run sọ̀lọ́ láwọn máa tẹ̀sọ́ lágbà tó ti tọ́ àti ọ́n ó ní. ìjà ọ̀nà ìdèrèjà ọ̀pọ̀lọpọ̀ ìwúkìlá bí ìmọ̀lẹ́yà yẹ̀kún ẹ̀lẹ́ àkàrẹ̀ وآخرون يجدون في الصفور من الناس ويخلعونها بأفواههم وتخرج من أجبارهم وقل يا جبريل من من هؤلاء قال الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا حديث àdìsí yẹn wọ́n sọ pé bàbá àwọn muslim في kì í هذا tá a lè fi di ìmáàmù muslim wọ́n dá àdìsí lọ́lẹ̀ ni. wọ́n sọ wípé ká lọ fi ti ìmáàmù muslim kọ́ wá ròyìnròyìn mistake bí àfa àdìkọ̀tẹ́ ní bí ẹ̀sà àdìsí. mo rò bá àníyàn di rẹ̀ òun ni hadith àbí sàyẹ̀dẹ̀ kòtẹ́rẹ́ yìí wọ́n lè jíjọ ọlọ́run sọlọ wà sọlá ń fi hadith al-miraj tó ní nígbà táwọn fi ṣe táwọn fi gun bí tọ́jà lọ nígbà táwọn kó olùkóló báwọn ti sin àwọn èèyàn kan nìyẹn wọ́n ní káwọn èèyàn kan kí wọ́n máa ya ẹnu wọn àwọn kan wà lọ kó òkúta àpáta nínú náà wọ́n ju òsì wọn lẹ́nu wọ́n yọ níbi ìkúrọ̀ wọn wọ́n ní wọ́n sọ pé ìjìbìrì ń tala wọn ìwọ́n níbẹ̀ ni àwọn ti ń jẹ́ wọn mọ̀ọ́rọ́ ní àdínkàbò sí mi iná ni wọ́n jẹ síkùn wọn bẹ́ẹ̀ lẹni tí ń dá wọn mọ̀ọ́rọ́ máa ta àdínkì bá nílì àdínkì sọ lẹ́yìn ká nílì ìbáyà ti sọ tẹ́lẹ̀ nígbà àwọn tó ń jẹ́ wọn mọ̀ọ́rọ́ kà ní sáàbò sí ìnáwó ya kúrú náà fi mo tó ní him náírà iná ló ń jẹ síkùn wọn yẹn ọ̀sà tó lè gbéyàn náà tó lè lọ àyè kò tí dání lórí wọn lẹ́nu kan bẹ́ẹ̀ wọ́n pè ní ziyadu wọn lè mọ́ ń bẹ́ẹ̀ wọ́n ní aziz alibanu sáyé àwọn náà tó bẹ́ẹ̀ báàgì ìdí ìtòkè yẹn lòun náà tó bẹ́ẹ̀ sọ wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ náà alùpùpù ọ̀sọ̀ báyìí pé. تخرج النار من بطونهم تحدد أفواههم النار وقيل من هم يا رسول الله قال ألم تر أن الله تعالى يقول إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا. eléyìí náà ló ń jọ tòsí àyà tá a kà nínú ìsá àyà tí tó ń wa tá a ní sẹ mú hadithi lọrin fìdí ìjà wa ẹ ò bá wọn kàrà níyà ń jọ àwọn sọ pé àwọn ń parọ́ fáwọn ẹbí kejì báwọn ń parọ́ wọn làwọn ń parọ́ fún pé káwọn yẹn lè fi ṣe tànẹ́bí àwọn ń parọ́ kìí sànẹ́bí làwọn ń parọ́ mọ́ a nídìí ṣé àmìlà hàkì ṣẹ́kùn àwòrán ẹ̀kùn báyìí alùpùpù ìdàlẹ̀ ẹlẹ́nu kódà bá àríjà ayé àtẹ̀sọ́tò nìsa yìí lọ ìyẹn sí iná ó ti tó fún akágbà yìí pé ìgbéwọ́ ọmọ òrukàn ní sábòsí ẹ̀ṣẹ̀ ńlá ni torí pé lè rí ìyàwó àbẹ̀ kí lá máa dàrá láàmú ibà àtẹ̀máwá dé ti tọ́lẹ̀ àtẹ̀máwá káàkiri. àdìsí àti báwọn sáré tí wọ́n lóun náà ṣètò àyè fún jíjẹ́ ọlẹ̀ yẹ́nyẹ́ ni o. wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ yorùbá sálá sọ pé ọlọ́run máa gbé àwọn ọ̀jọ̀ kan dìde ní sáré wọn. iná máa máa jáde ní fún wọn. tó ti fi ẹnu wọn ní iná máa wú jáde ń bẹ̀ iná máa wú jáde yóò máa wú jáde níbẹ̀ wọ́n ní wọ́n máa lọ ilé èrò ìdíjọ́ ọlọ́run tá làwọn eléyìí ọ̀rí wọn tọ́lọ́run sọ ni wọ́n ní ojú òbí dáhùn ní. ìgbà láwọn ti jẹ́ ọmọ òrùka ní sábò ìdí náà yọ ìlú náà èèbò tó ní ìmọ̀ ẹ̀rọ iná ni wọ́n jẹ sí fún wọn tó tọ́lọ̀ àwọn ènìyàn jẹ níbi. ẹ rí láti sọ ìtumọ̀ àyà yìí ọ̀kẹ́ àwọn àbọ̀ nígbà tó yẹ ọlọ́nkọ́ bá ti kẹ́ wọn fáwọn ọ̀sùn lẹ́yìn. ó ní èyí òṣìṣàrò ágìlú máa lè yẹn sí lórí máa ń yẹ ọmọ ìkẹyà. ẹni tí bá ń jẹ ọmọ ọ̀run náà níjẹ àbòsí ìlúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ó kó ìjọ sí ọ̀gbẹ́dà lọ́sẹ̀yà mọ́. wọ̀lẹ́gí ìfúnnáàrí yá kúrò tóbi fìdí. ìní ó sì máa jọ gbogbo tí máa jáde lẹ́nu ẹ̀ wọ́n ní mọ́tà lẹ́yìn yóò máa jáde létí rẹ̀ wà á ń fi yóò máa jáde nímú rẹ̀ wà á ìlì yóò máa jáde lójú rẹ̀ olùmọ̀ àgbogbo ẹni yóò tọ́ bá níjọ́ fi dàlù kìyàmọ̀ yàrá ìkúrú àtẹ̀wò àkìlò mọ́lẹ̀ tẹmọ bá fi dáwọn ẹni rẹ mọ ẹni tó ń pè ọjọ́ fi dàlù kìyàmọ̀ ọ̀run ti mú irú eléyìí kìí ṣe sẹ́gbó ẹ ò fi sẹ́gbó làwọn kan sọ pé náà jáde lẹ́nu náà lójú lẹ́lẹ́nu ni ọmọ ajáde lẹ́nu yọ jáde létí yọ jáde nímú yọ jáde lójú gbogbo ẹgbẹ́ bá ti lè rí báyìí yàrá kò àdìrẹ́wò àdìrò máa lè yẹ kálukú gbọ̀ngàn àwọn ni àwọn jẹ̀kújẹ ó ti jẹ lójú àwọn òrùka ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n ti ń jáde àwọn olùmọ́ni ọ̀kúndò wa lè jẹ lè ẹbí mi gbogbo ẹ̀ tọ́ba jẹ́ alákòóso fọ́mọ òrukàn tọ́ba jẹ́ tálákà fàákàlà mi má lè níbi màrún àwọn ajẹnu tó jẹ ọmọ òrukàn lọ́dà tọ́jà ìkọ́sìrì kìíyá mi ní alẹ́ lọ́dà tó máa fi mójú tó bí ìmọ̀ bá ọdún yìí lọ́dà ń bá àtúndì fọ́mọ yẹn pé ó lọ fún owó òfin rẹ̀ kó olóòtú òfin sọ́kọ̀ òkú ńlá ni ó ti gbé lọ. àyẹ̀dẹ̀ kọ́lá ti débi dúkìá rẹ̀ gbèrú kọ́lá báyìí sa alẹ́ yẹ ogún ṣùgbọ́n ohun tó bí ilé sí nípa ọ̀nà ẹ̀ dáadáa òun náà jẹun lọ́nà nígbà tí ń gbé lọ gbogbo ti ń gbé lọ yẹn yóò jẹun lọ́nà yóò ti gbẹ yóò jẹ kúrò yóò mú mi ewu ọ̀dà ọgbẹ lọ́nà ìtọ́kọ́ ọ̀hán nítorí ẹ̀yìn bí wọ́n á sáratọ̀ òǹtẹ́ẹ̀lì kan ní jẹ́rẹ̀ẹ́ ọ̀rọ̀ kó jí rẹ̀ tètè yọ̀ lọ wọ orí ilé yẹn ẹ ti wọn jẹ bàbá ètò ìrúbẹ̀ yẹn náà lọ́wọ́ wípé owó tí bàbá yìí fi lẹ̀ pọ̀ káwọn àmàlẹ́ ìjà kọ́kọ́ ya ní ìrẹ́ká lórí ìjọ mẹ́ta lọ́nà. èyí tó bí ebe sí nínú kẹtọ́ bá fún bẹ̀ pọ̀sọ̀ tó ń ara mọ́ọ̀n ó sì jẹ kújẹ ìwọ ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùn قالوا فرقة النساء آية لك قالوا ومن كان غنيا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف. Ibi ẹni yóò tọ́ bá já bọ̀rọ̀. Ìmójútó dúkìá ọmọ òrukàn á máa fi ń jẹni ọlọ́run. Iná ọ̀dẹ̀gẹ́ sí ẹbí di wòlé ọlọ́run. Èso ọ̀rọ̀ fáṣọ fàtàkùnfà ẹ̀rọ mọ́ bẹ́ẹ̀ fi ń jọ́ kàrá ìgbẹ́ ní ọba fẹ́ yá yẹn lówó àti ìsìlọ́ àtúndé bíi iná tó gẹ́gẹ́ àti ìsìlọ́ àdáyé nínú wa. gẹ́gẹ́ àbáyọ̀rọ̀ táwọn ènìyàn wà kọ ẹ gbogbo mọ́tò wọn ló ń gbé lọ dáhùn wọn ń tẹ̀. fún àgbọ̀dọ̀ jókòó sílé wọn tí wọ́n júwèé bẹ̀ àwọn àtàfẹ́ yáwó ká lọ bẹ̀. ìmójútó tún ti ọmọ òrukàn nù gẹ́gẹ́ àfi súnmọ́ lọ́hùn ní ẹbí ti wòlé ọlọ́hùn òun lọ bá dára wípé aláwùsùlù fi ìpìlẹ̀ nípa dúkìá ọmọ òrukàn tí ń bẹ lọ́wọ́ èèyàn òun ni kéèyàn máa fọba. sọ̀rọ̀ bá dẹ́dà sọ wípé ọ̀bá nǹkan náà balẹ̀ ìjà ẹ̀tọ́ bá já bọ̀ ọ̀rọ̀ tí wọ́n kó dúkìá ọmọ òrukàn lọ́wọ́ rẹ̀ pálí ẹ̀sọ́ àti kọ́ka dúkò bẹ̀ kó ní àìpà. kọ́ka dúkò bẹ̀ kọ́kẹ́mi kò bẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń ká ẹ̀tọ́ wa jẹ́ tálákà ẹ̀yin pé kò ní àríyáàtò níbi màrú kọjá tó lójú ọmọ òrùka lọ́nà tọ́tọ́ màrú yẹn náà láti ẹ̀sìn sàlàyé yẹn tọ́bajá tó lójú ọmọ òrùka yẹn one hundred thousand tó ọgbọ́dọ̀ mú one hundred ọgbọ́dọ̀ fifty thousand gbogbo ohun tí wọ́n jẹ tí wọ́n ti gbogbo wọ́n bẹ̀rẹ̀ ní ọ̀dúrẹ́sì nínú. ọgbẹ́ lọ́dún ní káwọn yìí tó táwọn yẹn ọwọ́ ní sàrẹ̀ sárọ̀ ìjẹkújẹ ìwọ̀jẹ. torí bẹ́ẹ̀ bá ṣàkíyèsí abala rẹ̀. lọ́dọ̀ yìí máa bẹ́ẹ̀ tọ́jú jẹ́ ọmọ òrùka lọ́dọ̀ tó dáa. tábà bẹ́ẹ̀ yẹ̀ wò ọ̀rọ̀ mẹ́rin wọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ìnáwó ìfàkàdù àlàwẹ̀ ìkàn. òun ni kéèyàn fún owó yẹn ní mímú pé mo yá a ní o ní kúkú gbélé lásán ní ń dá a padà ó sì sọ bísíǹsì tó fi fèé ọmọ àjẹbí ti fẹ́ sọ pé lápẹẹrẹ ọlọ́run fi dáko gbogbo bó ti parẹ́ nìyẹn èsè irú ni ó ti ṣe o. ṣùgbọ́n nǹkan kan ló lé rà pé wọ́n máa ń tètè láàbù rẹ̀ kì í sì bàjẹ́. bóyá ń ta ni ní àbí nǹkan ẹlé pé báwọn nǹkan yẹn bàjẹ́. tó bí àbá sì rówó báyìí a máa rí ẹrù nílẹ̀ báyìí. irú nǹkan bẹ́ẹ̀ ni o tí ẹ bá mú owó yẹn yóò mú ní mímú pé ọjà owó ọ̀nà ìtọ́jà àkọ́kọ́ sọ̀rọ̀ pé nínú ọ̀nà ìtọ́jà rẹ̀. ọ̀rọ̀ kejì òun ni àlẹ́ ákìlù bíi kọ́dúrín hájà mìíràn wáyé ní kìsà. èèyàn náà lámojú tó kẹ́ lọ́bẹ̀ẹ́ ṣe nípa ọmọ òrukàn yẹn tó ṣe bí akó yẹn sínú àtọmọ òrukàn kéèyàn wá jẹ nínú owó yẹn níwọ̀n ọ̀pá ohun téèyàn níbi búrẹ́dì ìyáálé ẹ ọ̀gá ọlọ́run mẹ́ra yẹn tó ìyẹn gbọ́dọ̀ jẹ́ méjì. Bọ́lá bá rìn ẹni yẹn. Ẹ̀wọ̀n fẹ́ lómi tó bá jáde fóònù lọ́fẹ́ lọ ra búrẹ́dì fúnra rẹ̀ ọdún orí márùn-ún ni ọ̀ra. Ṣùgbọ́n ló bá ti di owó lówó. Ó lè lo owó mẹ́ta wa. Ṣé ìmáà ń jẹ búrẹ́dì tó báyìí náà? Ìmáà jẹ bẹ́ẹ̀. Lọ́pọ̀lọpọ̀ gbàdẹ̀ ní tọ́wá ẹ̀kọ́ owó tiẹ̀ lọ́fẹ́ kú. Kò lè lọ́ síbú ọ̀tá o tọlọ́ra ni ọ̀ra tí wọ́n tà tẹ̀sẹ̀ la òní ọ̀ra tí wọ́n bá ti bí owó olówó bẹ́ẹ̀ lọ́tọ̀ ara tí wọ́n ní àwọn ẹlẹ́rìí dòdò ní ẹ̀sìn máa wọ̀nyí tí wọ́n gbé ọ̀ra àǹfààní mókè rẹ̀ yẹn à kìí sọ̀gbà owó eléyìí kéré onígbòkè tí wọ́n gbé ọ̀ra àǹfààní mókè rẹ̀ ẹ̀sìn wọ́n ṣe owó lówó kọjá ikú ọba àwọn tó ní ìdílé nǹkan yẹn ní ìsra láì ní ìsra ìkẹta nínú ọ̀nà tó da dáyà lè fi jẹ́ mbẹ́ òun ni kó mú ohun tó ní bùkátà sí tí bá ń ṣiṣẹ́ kan fọmọ olùkọ́ ọba òkè ń ta ìyá rẹ ti dìní ń sìn ọ́ ọba yẹn ti ń ta fífi lọ́wọ́ àwọn èèyàn sẹ́wọ́n nígbà lọ́wọ́ rẹ̀ ọmọ kékeré yìí kò ní fi bẹ́ẹ̀ sí wọn ọkọ owó sẹ́rẹ̀ náà ní. ìkẹ́ òun ni kó mú àyíǹdàdọ́rù rà nígbà tára bá tó ní ẹyẹ. kódà tó bá ti rí tẹ̀kùn báyìí wọ́n fẹ́ gbèsè rẹ̀. tí ọ̀gá wa rí tẹ̀kùn tó ọjà ẹgbẹ́ náà nìyà. eléyìí ni o ti àdìmọ́ òun ní jẹ́ òde rọ̀ṣọ̀ ọ̀lọ́ ọ̀sẹ̀ ààrẹ tí wọ́n fi ń sàlàyé fàlíyà olùfẹ́ màrú tààtúndọ̀kùn nìta ayẹlẹ kẹfà yìí níbi ìdọ̀tí rẹ̀. ọwọ́ tó hadithi tí wọ́n kò kọ́ rí gbé jáde rahimahullah sábà lọ wọ ọ̀rọ̀ sọlá. a kàn níbẹ̀ wọ́n lọ sí sọlọ́ọ̀ sọlọ́ọ̀ àárín ọ̀sán lọ́wọ́ ọ̀dọ̀ ibi hánà. وكافل اليتيم في الجنة هكذا إبي أتري تبان في سجوم الرضا على الجمعة ولا الجنة هكذا ولما تأتي صلى الله عليه وسلم من صلاة أشار بالسفارة قد لا أفعل كما لو سفاحة torí ohun tí wọ́n mọ̀ ká yìí mọ̀ ní kí wọ́n máa fi ń tẹ̀ kéèkù. àá ìmọ̀ kẹta jùmọ̀ bẹ́ẹ̀ mo la yọ. ìjábọ̀ wa fèsì ni à. wọ́n lọ́wọ́ nǹka ìfásẹ̀lá ńlá nígbà yẹn wọ́n lọ́wọ́ ń sọ àti sàárín pé báwọn ti máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nìyẹn wọn nígbà tí wọn mẹ́ka yẹn olúwa yà kí bá ti wà síra wa ni eléyìí tó yẹ wáyé pé afẹ́fẹ́ iṣẹ́ ìjọsìn tó lágbára gbáà ní kéèyàn tọ́jú ọkùnrin náà ibi tí pé yẹn máa jáde òun ni pé yorùbá ní jìnnà sáfẹ́mi sọ́kọ́ lọ́wọ́ àìsàn ọ̀sẹ̀dá. ẹ̀wọ̀n tí wọ́n bá fẹ́ máa sọ wá lórí tẹ̀kú náà láti sàwọn títún tí ọlọ́run bá ti kú náà sallallahu alaihi wasallam nílẹ̀ Madina tí wọ́n ti gbé òṣìṣẹ́ ọlọ́run sínú iye pẹ̀ wọ́n á ń tẹ òkú lẹ́yìn ọkọ̀ kankan káwọn ọmọ gbàdúrà tó kàn yẹn láti fi ohun tó fi ń tóbi ẹgbẹ̀rún ọdún ní àbọ̀ báyìí. ẹ wá wo sẹ́ńlá kàdé yẹn ọlọ́ọ̀bì kò sí rẹ̀ báyìí ní ìyàwó. díkà yìí mọ́ ọdún súnmọ́ra mẹ́rin ẹ̀ ti máa súnmọ́ ìdílé ìfọ̀lọ́wọ́ àwọn àlẹ́ òṣèlú náà. nínú àwọn àkàdé ìbímí ìdánwà òun náà ni àdéhìí tí mo mùsùlùmí gbé jáde wọn ní òjijì Ọlọ́run sọlọlọ àlùsọlá sọ pé káfíìnì lè yẹ sí mi lágbo wọn lọ fẹẹ rìn àná wà lówà kàkà kẹyìn ẹni tí ń tọ́jú ọmọ òrukàn tó jẹ́ tiẹ̀ ẹni kọ́ jẹ́ ti mọ̀lẹ́bí ẹ̀ wọ́n lọ́wọ́ ìrìn àti tó jẹ́ sẹ́ni ẹlẹ́ni mí tí wọn ò ti ṣe fámìlì. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àná wa búwa èmi àti ẹ̀ ṣáà sẹ́yìn ní fìlìpẹ́sà. Adẹ̀sí máa fẹ̀ gbẹ́sẹ̀ gbé ara wa lálùjẹ́ nàní. Wọ́n lọ́wọ́ á tọ́ka àbẹ̀là àti ìka rẹ̀ tábà wọ hadith yẹn a lè gbé gbólóhùn káfílù ní bẹ́ńbẹ́ ọwọ́ látara kàfálà ẹ̀kún gbólò kàfálà kan kí wọ́n ń pè ní kàfálà kàfálà tó yẹ ní títọ́jú ọmọ orúkọ ẹ̀yin náà máa ń pè yẹn ní kàfílà àbí kọ́tọ́ dáadé kàfílà lè lè yẹn alámòjútó bíl. kí ni wọ́n ń pè ní kàfáìlà tó lè yà dé títọ́jú ọmọ òrukàn táwọn sọ sálámù sàlàyé bí báyìí. òun ni kéèyàn dìde sí gbogbo ọ̀rọ̀ ọmọ òrukàn yẹn kó kẹ́ẹ̀dí ti sílẹ̀ lọ́rùn pé ẹ̀sìn máa ké sí mi. ọlọ́run dáhùn jáde ẹgbẹ́ ká dé sí o ẹgbẹ́ afẹ́ lórí ìtẹ̀lé lọ́lọ́run káwọn tẹ̀lé máa ń tẹ̀lé ẹlòmí ò wí bẹ́ẹ̀ òun kẹ́lẹ́ ẹlẹ́ jọ mọ̀ọ́rù kan lọ́wọ́ yóò fi lẹ̀ láì tẹ̀lé yìí. ìmọ̀ rẹ ti dé òní kékeré látẹ́yìn lọ́kọ́ òkú. káwọn ọ̀kẹ́ náà sọ pé ọmọ rẹ ọdún tó tẹ̀lé báyìí báwọn náà ti fọrùn kọ́lẹ̀ àwọn náà bá kú. nígbà yìí ìdìde tọrọ rẹ lọ pé ní kàfáàlà kàfáàlà tó yẹ wọ́n sáàyò bí mọ̀tọ́lé yìí kí yẹn dẹ̀ máa sáré tètè nípa àtúnṣe fọ́mọ̀ orúkọ yẹn kí ni ọ̀jẹ̀ kí ni ọwọ́ bóòlù owó rẹ ti máa dàgbà lókè sí tọ́ba lówó tí ọ̀gá lówó èèyàn dẹ̀wò èèyàn dàtọ̀ sí lọ́rùn ìbùsùnmọ́ ẹ̀wọ́n ti ṣe ńlá ní tàbára tàwọn ṣàárẹ̀ láti lè fi wọ́n ju eré ọlọ́run wa sàárẹ̀. lọ́jọ́ bí ìyẹn la rí lọ́wọ́ nínú àdìsẹ́ ọmọ orúkọ tó jẹ́ sí yẹn sí ìyẹn orúkọ àbójúnà sí èyí tó náà ní kí bàbá bàbá ó ń ọmọ kan ya ọmọ ọmọ àbí àbí ọkọ ìyá kan àbí ya. tọ́ka jẹ fámìlì ṣùgbọ́n yìí tó jìnà jù wọ́n lé wé pé wọ́n tẹ̀ nípa tẹ̀kan ọmọ orúkẹ kan ní ẹgbẹ́ lọ pa ó jẹ́ Ghana ló fi lọ́ọ́ ṣe wá ọba ń tọ́jú rẹ̀ wọ́n náà wà ní àdìjọ́ ń ta àrùn ládàá nínú àwọn àkàrí tí ń ṣe wá ní kòtòrò láti ṣe àgbáyà káfí má ti di èyí tó jó ní kejì sí sí ẹsẹ̀ ìjẹ́wọ́ ọmọ orúkọ mọ́lẹ̀ pẹ̀lú ká tọ́jú ọmọ orúkọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kájẹ ní hadith eléyìí hadith tọ́lẹ̀ sọ hadith kí kájẹ tó máa dára ọlọ́run ní orí rẹ̀ ṣùgbọ́n àmúwá káfí gbọ́ ike ẹni tí ọba gba ọmọ ọrùn kàkẹ́ láàrin àwọn mùsùlùmí ọmọ lọ́jọ́ ń jẹ fún fáwọn orúkọ yẹn hàtà yòókùnrin àwọn ọmọ ọ̀gá ààrẹ tọ́lọ́hún fi rọ̀ ọlọ́rọ̀ tó ń bẹ́ẹ̀ fi lè dájẹ́ tó fi lè dáàmú tí tọ́lọ́hún máa sàlẹ̀ lẹ́nà ní dandan fẹ́ mi yẹn àyàfi tó bá jẹ́ ẹsẹ̀ tí ò ní rákòrí gbé rẹ̀ lókun kí lẹ́sẹ̀ yẹn ẹ fọ́ ni ṣùgbọ́n àdéhùn yẹn kì í sàdéhùn sí ọlọ́làbíà kì í sàdéhùn sí ọlọ́làbíà nínú àwọn àkàdé ìtọ́wá pẹ̀lú ní ìsìn hadith ti ọ̀nà àlàáfíà wọn náà ní hadith ní ọ̀fẹ́ náà bá fọwọ́ ra orí ọmọ òrukàn ṣùgbọ́n fọwọ́ ra tó fọwọ́ ra yẹn torí ọlọ́sọ̀rọ̀ ra gbogbo ọ̀kẹ́ pátá tọwọ́ rẹ bá kọjá ń bẹ̀ yóò tẹ̀ fẹ́ dáadáa ẹ̀yin náà ti rí ẹ̀sìn máa gbó ohun ilẹ̀ ń bẹ̀ nílẹ̀ ní ló ń jẹ lọ́yẹ kó fún jẹ wàá mọ ara lórí <laughs> ẹ̀dọ́ máa ń tira lásán òrùka lọ́kùnrin àbóṣèlú tó ń jẹ tiẹ̀ fọláńsọ sọlá lọ pé mi àti ọjọ́ wà lálẹ́ ìjẹun ọwọ́ àdó tàbí àdéhùn ilé ilé àdéhùn ìjọ lẹsẹsẹ nínú àwọn àkàdé sáàrù lébi sẹrí tọ́lẹ̀ pé yẹn sì ní ìtaba wú tọ̀ tuta mú tó òun ọ̀padà dé kó pàdé ìtọ́jú mo ní àdéhùn ilé ni òun fẹ́ẹ́ lẹ́nu tó ajó kòrò pé ká tọ́jú ọmọ olùkàrán wọ́n ní alákùnrin kápá fún àbí ìdàrúdà. رضي الله تعالى عنه أوصني بوصية قال ارحم اليتيم أبله منك وأطعمه أطعمه من طعامك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم آتاه رجل يستبكي أصوة قلبي وقال رسول الله صلى الله عليه وسلم إن أردت أن يلين قلبك فابن يتيم منك وامسح راسك وانتعامك وكل ذلك يلين قلبك وتكبر على حاجتك. حديث إلينا nínú àwọn àhàdìsì ló ti gbé ọyẹ ká bá tẹ̀rẹ́ tẹ̀ káfí má dájọ́ òwúrò kan. Pàpà jùlọ nípa àwọn adájọ́ tó wà ní ilé ẹ̀kọ́ ní tọ́wọ́ kan. Wọ́n ní arákùnrin kan sọ fún àbídàdà rọ̀dì ọlọ́run dàda ẹ̀ ọ̀nà àwọn òsì mi ni wà fún yà fàbílà tẹ̀sán kan tàtọ́lẹ̀ kan fún mi. àbùdá náà rọ̀dì ọlọ́run dàda ẹ̀ nínú àwọn ọmọ tí wà sẹ́ni tó pegedé ni sọlọ́lọ́ọ̀mù ayọ̀ àdọ̀sọ̀lá ọwọ́ ni ìhánilì ẹsẹ̀ ìmà àtọ́lẹ̀ tí mo lè sọ fún ẹni yẹn máa sì kí ọmọ òrukàn wá dùn ó súnmọ́ wàdúró mi súnmọ́. ha níbẹ̀ wọ́n kẹ́ mi dọ̀rọ̀ ọ̀rọ̀ ni nítorí pé fẹ́ẹ̀ ní yẹn kọ́ lẹ́yìn sàmínà náà fàálì ló là á ti yẹ. dáná ẹ̀mí ni wùlà máa ń wí àyẹ̀wò pé dàdá òtún dàdá òtún mi ṣùgbọ́n àwọn kan lóògùn kan bẹ tá a máa fi dá tá a máa lọ dápọ̀ láwọn ọ̀rọ̀ mi ẹ wọ́n pè ní sàlẹ́ǹtì tó mọ ní ìlú. Àwọn a máa mú àwọn ọdẹ ọlá rẹ̀ fún fi ìlú gbà mí. Sọdẹ jálára fi kà sórí lè jó mẹ́ta. Wájú ló lóde torí bẹ́ẹ̀ wájú ló tẹ̀lé mí kà ọ́ tẹ̀ wá rí. Mẹ́lẹ́ ti kẹ́sì pé àpò làdá fẹ́ dì báyìí àyàfi tó bá jáde pa gbà pé adìmẹ lọ́jọ́ ìyẹn rò báyìí ìyẹn ló ti súnmọ́ torí hamza bí pàṣẹ bẹ lókè rẹ adìmẹ yóò dùn ní adìmẹ adìmẹ mìínkà. adinẹ ọmọ súnmọ́ mú rẹ mú mara rẹ ọmọ olùkọ́ yẹn òun ọbẹ̀ ma ta kékeré fún mi ti wọlé sí pé wá sí máa wá wà á mi ààrẹ tó jẹrẹ àbújá mi tó arákùnrin náà àlejò àti wàrà kùnrin yẹn ṣe kàní. ìgbà wọn ti lé ìwà àgbàjọ ní sọlọ́wọ́ àgbàlá sí lọ́dún bẹ́ẹ̀ lè ta ló ń tọ̀. kàábé lẹ́ni ọ wà. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ́kọ́ nìkan ọmọ. ìlú ọgbẹ́ náà bá ti wá báyìí rẹ̀ káàkiri dákun mọ́ fẹ́ mọ ẹ̀kọ́ ẹni tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ilé ẹ̀ رجل رجل رجل من الصحابه nítorí pé ọ̀sọ̀ ábá tó oṣù mọ́ ọdún gbogbo àwọn tó kí ó lọ́ọ́ bàtà kì í lẹ́yìn ọ̀sọ̀lọ́wọ́ àdùnkànlọ́ ẹni lọ́gbà ni wọn. àdídì láti bèrè bí ah, àfọkùnrin kí lọ́ọ́ bẹ́ẹ̀ títí. ọ̀dọ́ ta wọ́n ló ti lọ́ọ́ kí ọ̀dọ̀gá wa ní níjọ́ yẹn wọ́n wàá bá àwọn tí wọ́n kí ó lọ́dọ̀ rẹ̀. ìlẹ́yìn tó ó dẹ̀ kú lórí ìmọ̀ nìyẹn tí lọ́ọ́ wọ́n ní arákùnrin kan wá bọ̀ sí ọlọ́run lọ́lọ́ ààrẹ ńlá yóò ṣiṣẹ́ kí kọ́ọ̀tù wọ́ta kọ́ọ̀tù. ó ń ké gbàjarè pé ọkàn òun máa lé gbogbo. sójú òun báyìí wọ́n ń béèrè àwọn èèyàn nípa ọ̀sán àwọn ọ̀daràn tí wọ́n lẹ́sọ̀ọ́ sí kan wọ́n pa ni o. wọ́n bí ọ́n tẹ́rẹ̀ tó lóun fẹ́ràn rẹ̀ ni. ọ̀dẹ̀ ẹ̀ wọ́n fi wá sí iṣẹ́ bó ṣe máa lé lóògùn ọ̀sẹ̀ ríro ọkẹ́ yìí mà lè sẹ́nìkan láì fíyà máa jẹ́ jù bẹ́ẹ̀ lọ́wọ́ àìmọ̀ sí ní ojú ìrìn ìdáná rẹ̀ wọ́n ń pẹ́ ọlọ́run tẹ́lá ti àlè ní ilé ọ̀rọ̀ òdìdí ọlọ́run tó lóògùn sọ̀rọ̀ lọ́ọ̀bà ìdá àwọn ayé yìí mẹ́kọ́ ìlú tọ́ba mẹ́kọ́ fẹ̀rẹ̀ rọ̀ fàájì nìyẹn sí mọ̀ ní nǹkan. fáwọn jama ẹ ẹ ẹ fa adini liyẹtima minka n'ime jama inú wọn kẹlẹ máa fi rọ ni ẹ wà á rà sáwọ kọ ọkọ pa lórí ọdún mélòó ọdún méjì lórí agbèsè yìí iṣẹ́ kẹta tó ti pẹ̀lú ọmọ olùkà wà á tàí omi ntọ́ àárín kó o fún un jẹ nínú oúnjẹ rẹ ó tẹ̀lé oṣù mẹ́ta pàtẹ́kìlẹ́gbà rẹ gbogbo kíní kejì kẹta tá a kà yẹ o yẹlé ló pàṣípò ọkàn ọ̀rọ̀ kódà jẹ túbọ̀ kẹfí o wọ́tàkùnrin àìlá àjàdì bùkátà ló ti máa jáde lọ àti wọ́n yìí ń bẹ́ẹ̀ lé ọjọ́ lọ mọ ọmọ mi ẹ̀fọ́ máa lọ. ìdàgbọ́ ọ̀kàdínlọ́wọ́ fẹ́ wọ́n ti fẹ́ dàgbọ́ fẹ́ gbalájà ni ẹjọ a nsọpa fámìlì àti yìí kátàkọ pé kọfẹ sẹni kẹsí ọ̀dọ̀ mọ òun ẹnu fámìlì rẹ akẹta bí gbàgbà sí lọrin bọ̀ ní ìtẹ̀jọ́ báyà jẹ́. sẹ́ni kan sàlàyé pé sáàtì lè rí lẹ́kẹ̀ẹ́ sọ́yọ́ sí ìtura tẹ́ wọ́n pè é. ẹ̀yọ́ sì sí kan. mísílì kan lè wà tí òsì sẹ́ni kan tí èèyàn rẹ̀ ti kú sọ́yọ́ fún bàbá mi lọ́rin. àbí káyọ̀ fún bàbá mi lọ́rin. kí sì yẹn ti lè rí lẹ́kàn tí ò ní yẹn kẹ́sẹ̀ lò ìyẹn kẹ́ ibi tọ́nà yẹn burú dé. bí ṣe wà ní ẹ má jà ẹ má jà gbàgbé pé ọkùnrin wà ní àwọn tó kù yẹn rẹpẹtẹ o tó ti níyàwó o ó yẹn ń mẹ́ta mo ṣàlàyé ọ̀sẹ̀ náà àwọn aládùúgbò wọ́n fẹ́ ṣàtúnṣe ojú ọ̀nà wa ibi ọ̀nà ẹgbẹ́ kejì tó lágbègbè olóògbé tó tóró púpọ̀ lẹ́kọ̀ọ́. ọ̀dà àwọn akọ̀bílẹ̀ jẹ̀ bí àgbèlè káfí ọ̀bẹ wọ́n bá lọ sí ìpè ọ̀pẹ. wọ́n ní wọ́n rí ẹran ẹ̀ka gbogbo àwọn yẹn lọ gbogbo àwọn yẹn ti lọ ẹni yẹn lọ́kẹ́yìn tó ń lọ. mo ègé jíjẹ́ lórí ìdíjì ẹ̀ ti rí ọkọ̀ òye ẹ̀yẹ omi mẹ́ta lónìí. kí ni ó dà lẹ́sẹ̀? àwọn ọmọ tó dalẹ̀ ìgbélé kọ wọ́n máa jẹ́ láti ọ̀bá ti bàrà bí àti ọmọ nígbè lọ ọmọ ẹ̀sẹ̀ ni tí ò ní ní pín ní pé kò ní sẹ́ni kájọ́ ọ̀dọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti ṣe ọkàn rẹ̀ ọ̀rọ̀ mọ́mọ́ olùkà súnmọ́ ẹ̀ ọ̀rá lórí fún oúnjẹ rẹ̀ ìyẹn nìyẹn ní inú a lè sọ pé fa ìnnẹ̀dá ẹ̀líkà yẹdínú náà láti ẹ̀rí àdìdẹ bá mu wá ní yòlí inú ìyẹn ni ajẹkọkàn rẹ rọ yòlí inú bọlì bàtà ajẹkọkàn rẹ rọ wọtá kùdí wàhálà àjà bùkátà ló gbà wá rọ bùkátà tí lárí ti tìbí lọ bá ti dáwọ́ lé báyìí wọn kàn ní kóòtù ìyá rẹ tí lọ́ fà ẹ lọ́wọ́ àtijọ́ ọ̀la rẹ ọmọ òrùka tó fi sábẹ́ ìtọ́jú. tòtò níbẹ̀ láti ké sí abalẹ̀ sáárẹ̀ bí ẹ̀mí ọmọ orúkọ ya máa sàmójútó rẹ̀ kábíyẹ ríru ládàá bákan náà nínú àwọn kan tí a àdìsí kan náà tó gbẹ lórí pé àdìsí yẹn náà lẹ̀rẹ̀ tó gbajúmọ̀. àdìsí anas ọ̀dọ̀ ní káyọ̀ ní mo yóò. وجمع البيوت بيت فيه يتيم نساء منه أحب أحب عباد الله إلى الله تعالى ومن سمع سمعا إلى يتيم أو حرم له wọ́n ní ilé tó lóore jù òun lè tọ́ òrùka wà ń bẹ káàntì dáadáa ni a sì máa ń gbádé nìyẹn dáadáa. ilé tó burú jù òun lè tọ́ òrùka wà ń bẹ kọ́ńtà ìdáàbò àwọn ẹrọ ọlọ́run tọ́lọ́ ń fẹ́ jù òun lè tó bá ń ṣe rere sọ́nà òrùka àkókò. àwọn Yorùbá kan fi lè má ti dáadáa wọ́n máa ní kíní òkú kò já wọn sáà tó kó. ọba rẹ gbé ọkọ rẹ ọ̀dà yóò ní àkókò fún ọkọ òun lọ tọ́ba ta abẹ ẹtọ́kọ rẹ ọba la tọ́kọ bá da yóò máa ah kú mi ṣé ìbá wa tó ẹ ọkọkùnrin yìí sì fẹ́ gbọ́ bẹ́ẹ̀ obìnrin tó rìn máa rí á tún lọ dárò ẹnìkan tó ti fẹ́ rí lọ́dún yìí àgbẹ̀ ohun tó lè kó ní ọkọ lọ́ra wọlé ẹ mọ̀ bẹ́ẹ̀ yọ gbàgbé nìyí. yóò máa wà lẹ́nu rẹ̀ nù ọmọ pa wọ́n kó jọ ní ìlú wákàtí mo fẹ́ nìkan rí ní ọ̀rọ̀ ajẹ́. ìgbà wọn rọ̀ kan tẹ́lẹ̀ yìí dẹ̀ lálàáfíà. wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmísí lọ bá àdébí sọlá àbọ̀ gàgẹ́gẹ́ ẹ kó o ti dà gẹ́gẹ́ bí ọkọ tó nífẹ̀ẹ́ èèyàn tinútinú fún ogbó àlọ́ sani wá sa gbogbo ní wa wá yẹn yóò bá dá máa fọ náà mọ́ sọ fún wa yẹn. obìnrin bẹ́ẹ̀ ló ní ọmọ rí yẹn ó lè sọ pé ṣé wọ́n ti lọ fóònù òun kọ́ pẹ̀ tí wọ́n máa ń pa yẹn. ẹ̀rí ìwọ dà gẹ́gẹ́ bí azawuji ṣẹ̀fẹ̀ ọkọ tó jẹ́ olólùfẹ́ òtítọ́ bí òkú. Àwọn ọ̀dọ́ bá gbé mi wàá ká o, kí ni ìtumọ̀ rẹ̀? Òun ni bí òun tó bá ṣe ni wọ́n á fi fún ẹ. Ìwọ náà padà kú o. Ọmọ òun kan sì máa fẹ́ fún ọ náà, ìyàwó ẹ̀ náà sì máa tó gbó. bó o bá ti ń bí wọn á ṣe nígbà tí wọn gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ eléyìí tá a fún wa yìí. káwa náà fàájẹ́ kálá rẹ̀ ní ẹjọ́ sàmójútó ọmọ òrùka. nínú àwọn àkàdé ìpínlẹ̀ eléyìí tí ó tún wù wá òun ni hadithi àbí ìfọwọ́rọ̀ ọ̀dì ọlọ́run tẹ̀lé àjò. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ náà sọ́lá sọ wípé àná àwùjọ ìlú mọ́ ni yóò ta ọkùnrin bá bá ìjẹ náà. èmi làkọ́kọ́ ẹgbẹ́ ọkọ̀ sí ẹ̀ náà dàrú إلا أني àrọmọra àtà ọkọ ẹja ti pè mí màá rí ọmọbìnrin kan ṣùgbọ́n àdírò ni yọba máa ń sáré síwájú à òṣìṣẹ́ ọlọ́run ni sallallahu alaihi wasallam fàákùnrin náà màá wá sọ fún obìnrin yẹn pé máa lè kí ni sí ẹ wọ́n ní àtàní wọ́n ṣé wò lé mi mọ̀ wọ́n ti jẹ́ ọlọ́run táni wọ́n mi rí wọ́n lọ́ọ́ bìnrin àwọn ọ̀gá ha èmi náà máa ní ìtumọ̀ àdàmúrà àtùn obìnrin kan máa ti ní mí. kọ̀ àtù àlà àìsàmìlì mo jókòó mo ní kọ́kọ́ mọ́ láti máa mójútó àwọn ọmọ òrùka lọ́kọ̀ọ́ mi nílẹ̀ báwo lọ lè rí ìwà àti láti lẹ́yìn obìnrin ní ènìyàn lọ́dọ̀ ní ọ̀sẹ̀ lọ́mọ. nílùú wa kódà ológun ọdún wà jẹ́ ọ̀rẹ́ nífẹ̀ẹ́ wọn ní ọmọ wọn wà lábẹ́ òkúta ọlọ́dún mẹ́wàá fẹ́ ọlọ́dún mẹ́fà fẹ́ ọlọ́dún mẹ́rin fẹ́ tó àdéhùn yìí làwọn ọdún ti mú ìrìn dára yá àkàtà àdéhùn yìí yá torí bẹ́ẹ̀ ní ọba ti sẹ́ni kankan mọ́tò ní tàbí ṣùgbọ́n lọ ọ̀tà fọ́ àwọn ojúlọ ní torí mọ́ àwọn ẹni tí yóò gbà lánàá àwọn akọ́jú ọmọ òun ẹ̀ wọ́n rẹ̀ wá bẹ̀. ẹ̀bí mi náà mo fi ẹ bẹ́ẹ̀ ni èmi kò ní bàbá mọ́ wọ́n rẹ̀ ti lóko. ọlọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní àti ti ìdàkúdà ẹ̀ka lọ́wọ́ àwọn sàdámà alárúbìnrin mi ti sọ fún ogún kan ẹgbẹ́ tó ń mú ọkọ ẹ̀. lọ́kọ̀ tó ń jókòó tí ò ní lò. ẹ̀dá kùtà náà wà kọ́ wọlé òun tó ti kọ́ mẹ́fà tí ó lọ wọ ọ̀fẹ́ tí ó sì níyàwó rẹ̀. àwọn kí wọ́n ti gba àwọn ọ̀rẹ́ ìlú yẹn kọ́tẹ́ ní ìlú ẹ̀. tí ẹ bá ti níyàwó wọ́n yẹ́yẹ́. wọn á ní obìnrin kì í bímọ púpọ̀ mẹ́fà náà lọ́sẹ̀ mi ẹ̀ ọ́n dẹ̀ máa mú wá ìfẹ́. nígbà tí wọ́n ti rí wọ́n máa fi ẹgbẹ́ wa ẹ ò fẹ́ náà àjọkùnrin àwọn sọ̀kọ́lá wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti ń súnmọ́ kí gbogbo sọ̀rọ̀ má wà mọ́ ni. wọ́n rọ ọmọ arúgbó wọn lè má rọ ọmọ ọ̀yà arúgbó ilà ayéṣá ọlọ́ àti tọ́lọ̀ ńlá bẹ̀. sọ̀tòrí bẹ́ẹ̀ ilé yẹn jẹ́ àdébì sí àádọ́mú fún wa. bákan náà kájí fọlọ yé wa fífi ẹ̀tọ́ ọmọ orúkọ tún òun náà ní adìyẹ má lè yẹ sí ìmìlá ẹ̀rọ kọ́ wa ní sábà ìlú bí hàn láti gàdí mu sínú tíra yìí gẹ́gẹ́ bá a bá ti kọ́ sínú ẹ̀ ẹ̀yìn tó ń gbà ti ń ka àwọn méje tó lè fa ẹ̀rẹ́ ọjà kọ síbẹ̀ tó lè kópa àrùn báyẹn ní ọ̀bá tó bá lórí ọjà kọ síbẹ̀ lẹ́yìn àkìlò ọjà kọ pé wà àkìlò máa lè lè yẹ sí ìjẹ́ tó ti àwọn ọ̀rùn kàn wọ́n rẹ̀ tó lè jẹ́ ọ̀rọ̀ díẹ̀ nípa àwọn tó ti ṣe pẹ̀lú ọmọ olùkọ́ adẹ̀sọ́gbọ́ adálẹ́sọ̀ kọ́ sọ́mu olùkà fámìlì ẹ̀ lẹ́sẹ̀ yà káàbá wa rí mọ́ yányá tó ẹni tó já láṣẹ òun ni ó sàkójútó rẹ̀ jáwọ́ aláṣẹ mójútó mọ́ pé gbọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ olùkà yẹn náà wọ́n padà ní tọ́jú ti gbòòrò bí wọ́n bá rìn kiri bí òsì gbogbo lọ́lọ́jọ́ yà wọ́n ẹgbẹ́fẹ́fẹ́ àwọn náà wọ́n padà kó òkúta bá wa nígbà tí òsèlè kan ló mọ́ nílò ìyọ́yá káyì má tó bẹ́ẹ̀ lọ́yà tó tó bí la. níparí àdébí bí àwọn aláàbí ẹ̀mí nípa ohun tó ní ṣe pẹ̀lú àti ìmọ̀lẹ̀ yẹn nínú ọ̀tọ̀. àwọn nípa níbi tọ́wáyé ìmọ̀ kòkó yà tó ń sèmù náà wọ́n gbé jáde yìí pé ọ̀sẹ̀ ìhálẹ̀ ìtàrùn mọ́lẹ̀ tó lọ́jọ́ káàkiri. ẹni tó bá ń ṣe bó ti bá àdébó ti yẹ nípa owó àtàláyé. ara aláìní lọ́wọ́ olùfẹ́ wa o ọjà bẹ́ẹ̀ ti ti ndị tó jọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ gba àdéhùn ìwádìí òun tẹ̀ lérò fún àtẹ̀bí sọ́kọ́ àtàlà ń sọ ẹgbẹ́ ọjà bẹ́ẹ̀ tó ń sí tó ń sí ni ó ti ti fi láti fi nígbà tí a ń lo nípa òṣèlú pẹ̀lú àtìmọ́lẹ̀ yẹ̀dí. a kẹ̀sì sára wa ṣé àwọn àyà ìtọ́lọ́ àwọn sùpánà wọ̀tà ara tó ti sọ fún wa láti mójútó ọmọ orúkọ. láti má jẹ dúkìá rẹ̀ lọ́nà tí ọ̀nà nítorí bẹ́ẹ̀ ṣe ìlú àyà àkọ́kọ́ òun ni àyà ìṣọ́tò àyà wa ń fi dúró. ọlọ́run ni wà láti tẹ́tọ́ gbogbo àlàyé ẹ̀sìn mi ìlà abilẹ́sì ìyá àṣàl àṣàl yóò mú lọ́wọ́ aṣọ́ta ẹ má jẹ́ lójú àwọn orúkọ àyàfi lọ́nà tọ̀tọ̀ alẹ́ ti sàlàyé ọ̀nà tọ̀tọ̀ fún wa títí tí ó fi dàgbà tí ó fi gbọ́n. ìgbòjọ́ dàgbà jọ́ kàn wọn ní bàtà bá ti gbé lọ tọ́ba bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì pẹ̀lú one million tọ́ba dọ̀tún kẹ̀ lóní ọ̀jẹ̀ ọba ní ọ̀jẹ̀ eight hundred thousand. ṣe máa ń dín sí ìyẹn. irú ọ̀la yìí náà ayé àyè náà lè kára ayé àti àtìkọ́. bákan náà ọlọ́run ti jóye wa nígbà tó ń bàjẹ́ àti àwọn sí. ibẹ̀ nù tó lè kó yẹn sí àdáwò. àdáwò àtùwà bí ó ti burú. òun ni kéèyàn fi ẹ̀tọ́ ọmọ òun náà. wọn wọn wà nínú ọdún fàámà ìdá mẹlẹkàlá òkò kọdàrọ àlẹ ìjẹrẹ sọ ẹni tọ́lọ̀ ń bá dáwọ́ tó ń dín wọn àlẹ ti jẹ ọ̀yẹ̀kú lọ́rọ́ bí àhánà àgbẹ̀bí àtẹ̀dá àti máa yẹpẹrẹ ni ẹ̀rí kí lọ́lọ́ wá wí lẹ́yìn rẹ̀ ọlọ́run ní kálá bẹ́ẹ̀ láàtò tìrìmù nàìjíríà àdáwò yìí ò sàdédé rọ́ọ̀lù ẹ̀ tíjẹ̀ ẹ̀fọn ẹ̀ ti kú tó bẹ́ẹ̀ ẹ̀yin sàkọlẹ ọmọ òrùka àdébò òkùnkà tí máa ń fa àdéhùn òkú burú fún ẹ àìmọ́tò ọmọ òrùka bẹ́ẹ̀ wọ́n lè ta ha tó nàlẹ́ àtọ̀ àmì ìlú ẹ̀yin lè ní ẹ̀ láti fara ẹ̀. bákan náà nínú ìdẹ́tọ́lá wọn bá fi àti àti àtẹ̀lé sọ̀rọ̀ àgbàlá wí ló ti jẹ́ta ẹ̀kọ́ wọn gbé fa àgùnmẹ́ni ẹ̀ sí iná ọ̀là ẹ̀fẹ́ sọ́kùtù ayẹlẹ́ kẹsàn ebi ọmọ orúkọ má ti kára wọn má jáde wọn má jáde wọn má fẹsọ rẹ dùn. aláwọ̀ tó jọ yọ akọ́tù màrún àyà kẹ́ni sí kejì. ife nu ẹni tó fi àlùkìyàmọ̀ ní ọlọ́dún ọ̀gá fẹsẹ̀ mẹ́. òun lẹ́nu tí ń fara ní ọmọ òun. ọlọ́dún àrò àyíṣẹ́ lẹ́nu yóò kẹ́sì òbí kì í òun ní. ẹni tó ń fi àlùkìyàmọ̀ ní ọlọ́dún fẹsẹ̀ ní ọlọ́run ti kọ̀ sáà lè kàlẹ́ rí yẹ̀dọ́ ọ̀hún yẹn kù òun náà lẹ́nu tó ti rí pé ní máa ń pè ní ra mú ọmọ òun ìsà nù ọmọ òun lọ. bákan náà nípa tó ṣe ń sà ayé ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run múra àwọn ẹni rí wa ọlọ́run múra wọn jọ yóò mọ́ ọ́nà sọ àbá ala wọ́n á máa fún jẹ wọ́n á máa fún ní jẹ ala fúnni nípa àtìkí ọlọ́run ọba ń torí ìtọ́lọ́ mìsìkìnnà aláìní wọ̀nyà tìmọ̀ àtọ́mọ̀ orúkọ wọn àti àwọn àtẹ̀tọ́ wà nígbè ẹ wá wọn sọ́nà padà ní sọ̀tà fún wọn wọ́n yẹ sáwọn ìmọ̀ sọ́nà rú jẹ́nẹ́sà wà hàlìyà ẹ̀fẹ́ wọn pẹ̀lú túbù náà ṣe nípa àtẹ̀lé tọ́lọ̀ àlùjẹ́nẹ̀ ní àtàtọ̀ parẹ́. bákan náà ọlọ́run tọ́ka wa sí àwọn ọ̀nà ẹ̀sìn olóore bá lè ṣe ní sọ́kùn bẹ́lẹ̀ ayẹlẹ́ kẹ́ẹ̀dúkú. nígbà tí ọba dẹ́rọ pé kọ́lá ti dá àmàlà kí ni ṣe tí wọn rí ọ̀nà ojú ọ̀nà rere kọ́tọ̀ kí ni ṣe tí ọ̀sùn ojú ọ̀nà rere ọlọ́wọ́ agbọ́njú làtẹ́rì sọ̀tọ̀lá àjọrọ̀ kí ni ó fi sọ̀tọ̀lá أو ìdààmú في يوم rí الصلاة sọ́là. àìbẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ níjọ́ tó ti pààyàn kéèyàn fún ẹni ẹ̀jẹ̀ sáláàfúnjẹ́ o yẹn ti ìmọ̀ ń dáàmọ̀ sọ̀rọ̀ bá ọmọ olùkẹ́ tó jẹ́ aláàtúmọ̀. ẹ máa fẹ́ pé aláàtúmọ̀ wọ́n pè bọ́bá jìnnà náà kọ́ kí ló pàdé torí pé aláàtúmọ̀ aládá méjì lèyẹn máa gbà ìyẹn máa gba aládá pé ìyẹn ti sọ́dá pọ̀ ládàá pé ìyẹn ti tààmù èyí ó gba ládàá fọlọ́ọ̀bà ládàá fámìlì bákan náà ọlọ́run tún sàlàyé fámìlì sọ́tún lọ́wọ́ àlùfẹ́lẹ́ fífi bọ́rọ̀ tí ẹ ti rí bẹ́ẹ̀ náà ní káwọn àdúgbò ti máa ti jí wọn náà ti máa ti sọ́mọ orúkọ sọ́tún lọ́wọ́ àyà kẹfà ọlọ́run ní àlọ́ mi ò jẹ́ nìkan yẹ ti ìmọ̀ fáhàrà ìbáwa la rí ìwọ gẹ́gẹ́ ní ọmọ orúkọ náà ní bàbá fàhàwà fàhàwà àjà ọlọ́run wá gbó ẹ mọ́ra ìyẹn ní bí bá a ti ṣe fún ọ yẹn wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ o ẹ̀wọ́n ní gómìnà ọ̀dọ́ wa fún àwọn ẹ̀wọ̀n àwọn ní òkú yóò láwọn yẹn kó lójú títì ní àwọn olóhùn náà ti ta búrẹ́dì rí ní ojú títì nígbà tó wọn sì ti fi tó wọn kọ ọdún wọn máa ta búrẹ́dì wọn lọ káwọn ọlọ́pàá máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n má kọlu wọn o. ebi ìbálò tó ti bẹ́ẹ̀ ní sísun ẹ bí bálò ṣe fún ọ lẹ́wọ̀n lẹ́ẹ̀ máa ti bẹ́ẹ̀ fẹ́ sọ bá ní tọ́jọ́ mọ́ orúkọ káwọn àlùmọ́ náà ẹ̀dẹ̀ sọ sí nínú àwọn àyà lọ́wọ́ sọ́dọ̀kẹ́ àyà ètù nínú sẹ́sí nàbí láyé fún àrí sọ́láàtọ̀ sọ́láàtọ̀ kájọ àrí sọ́láàtọ̀ sọ́láàtọ̀ tọ́sí fídíò ní olóògiri lé tí wọ́n gbé náà tí nàbí láyé fún àrí sọ́láàtọ̀ sọ́láàtọ̀ sọ́láàtọ̀ àwọn alálejò alálejò tí a tó wọlé kaba ọkọ yìí nígbà tó fẹ́ sàlàyé ní à ilé yẹn lálàyé wàá pẹ̀lú ìdíyàwó tóró jìrì léyàn ọ̀kadà ní gùlàmẹ́ni yẹ̀sì mẹ́yìnì fi Madina. àwọn ọmọ orúkọ méjì lọ ní nílùú yìí sílé yìí ọba gba kíkọ pẹpẹ ọ̀rọ̀ dẹ̀ ti wà ní ilẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ yìí tí ọba gba kíkọ àwọn yẹn lè rálẹ̀ yìí. àwọn ọmọ yọ̀ọ̀kan ní ní nǹkan kan mọ́ lórí ẹ̀ láti gbó jìrì léyìí tó. bákan náà nígbà tí ọlọ́run sọ nípa àsọlẹ̀ rẹ̀ àsọlẹ̀ rẹ̀ àtẹ rẹ̀ ọ̀sọ̀ yìí pé láti àbùtù náà ní ìgbàgbọ́ sọ́ọ̀tù bá fọlọ̀ ètò kiri ẹ gbọ́dọ̀ tẹ́ lóní àti Allah ọ̀bìnrin wa nílé ní ẹ̀sán ìyá àti bàbá ẹ ti rere fún wọn wọn ti kó bá àti mọ́lẹ́bí wọn lè àtà àmọ́ àti dání o àtàwọn ọmọ òru bákan náà tábàtú lọ sí wàá tó bá kọ́ra ìgé ayọ̀ ọgọ́rùn-ún tán àti mẹ́tàdínlẹ́ ọlọ́run ti wà á tani mọ́lá nígbà tó ọlọ́run sọ kí ni jẹ́ dáadáa lẹ́yìn sáré bẹ́rù àǹtí wọ́n lò wò yóò hà tó ìbára lọ́jọ́ wà ní bọ́ọ̀gùnrin wọ́n là kí ní ẹ̀rí ti rọ̀ ìwà ń sàlàyé dáadáa lọ. yíṣe dáadáa òun ni kẹ́hìn lójú yín kọ ibùyọ àti ibùwọ̀ ṣùgbọ́n tó jẹ́ dáadáa ọba tẹ́tà wá sí ìwé rẹ̀ nígbà tó gba ìyẹn ní dúkìá nípa títẹ̀fẹ́ ọlọ́run torí dálógún dúkìá àwọn àtàwọn àtàwọn ọmọ àtàwọn náà nígbà táwọn mùsùlùmí tún béèrè pé bóyá láti mẹ́wó bá náà ni káyà tó fi tè ọlọ́run kẹ́ ìmọ̀ yòówù tẹ ẹ bá lè fẹ́ mẹ́fẹ́ ẹ̀fẹ́ ń rere tọ́ba ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tó jáde pé ẹ̀fẹ́ gbẹ̀sẹ̀ dáadáa ń o wọ́n lè lò wá rí i. òun lè yí tẹ bá nẹ́kú yà àti bàbá yìí. wàlẹ̀ akọ̀rọ̀ mi àtàwọn mọ̀lẹ́bí àwọn fámìlì kí ló tún dákọ̀ o wọ́n lè yàtà àmọ́ wọ́n lè mọ̀tà àgbè àtàwọn ọmọ òrukàn àtàwọn aláìsí. bákan náà èyí tá nígbà táwọn sàhábà ń béèrè pé tó gbọ́dọ̀ ká fẹ́ sí pẹ̀lú ọ̀rọ̀ ọmọ orúkọ yìí ó tàbí ní jẹ dúkìá rẹ ó. ọlọ́run ni wọ́n máa bẹ̀rẹ̀ anẹ́bí lé nípa ẹ̀dá bá fún ìsìláhùn lọ́hùn kẹ́yọ̀ kẹ́ẹ̀ta tó ti nípa àwọn olómi lórí. ọ̀yin tó kọ́ ni bóhùn tẹ bá lè rò wọ́n pọ̀ tẹ́jọ́ tó ń jẹ pọ̀ tẹ́jọ́ ń gbé nìkan náà ìkọ́wánú mi bá ni náà ni wọ́n ní. bẹ́ẹ̀ kú jẹun pẹ̀lú wọn tẹ́lẹ̀ fẹ́ẹ́ bá bò wọ́n sí ẹ̀ bò wọ́n nígbà tó ti tà áyà kẹta ọlọ́run tó ń sọ fún wa ìlú wa ìlú kíktum alá tọ́wọ́ sínú òkèlè àtàmù pépà mọ orúkẹ bá wà lábẹ́ obìnrin wa ni ẹ wá rí pẹ̀ ní sí dọ́gba obìnrin ẹ̀dẹ̀ ní owó lọ́wọ́ ẹ rí ọmọ olùfẹ́ lóbìnrin fẹ́ lábẹ́ yìí ẹ̀dẹ̀ sì lẹ́tọ̀ọ́ láti fẹ́ ṣẹlẹ̀ àlù ọmọ olùfẹ́ lóbìnrin yìí dẹ̀sì ní dúkìá ẹni ọmọ gbọ́ àbọ̀ nìyẹn ọba dídà wa ni tẹ́ bá ní wá ń báyà pẹ́ irú owó kóbìnrin ń tà tó bá nílé máa tọ́ balẹ̀kùn mi lọ sí ta ẹ lọ fi obìnrin ní ìtọ́ba wọn yìí níta. kèso bí kílíà náà dára ọyọ kó ti kílíà díẹ̀. tó ti yẹn sì ọmọ òrùka sábẹ́ wọn gbé sábẹ́ rẹ̀ sí ìwọ náà máa tọ́jú lọ́mọbìnrin. ó sì lè dé ìtọ́ ọlọ́mú alábìkẹ́ náà rẹ̀ tó ti yẹn sì láti Ghana àdínkù tọ́nu. àbọ̀ ọkàn rí lẹ́kọ̀ọ́ ìyá ẹ̀ ti kú bàbá rẹ̀ kú ó sì lẹ́tà àtìkù wọ́n wá tún jẹ́ni tó ní dúkìá lọ́wọ́ wọ́n yọ ọmọ síkú bàbá rẹ̀ oṣù lẹ́sà ti fẹ́ ṣẹ́ láàyè. tẹ bá ti ń báyà bẹ́ẹ̀ ni lè ṣe dọ́ta ó sì máa ń obìnrin tó ọlọ́fẹ́ fẹ́ǹtà ọmọ yẹn sí wà sẹ́ni sọ̀dáàkì ẹtíkẹ́tì. ilé ìwà wà lábẹ́rẹ́ ọ̀fẹ́ fẹ́ tẹ́lù bá ti ń bẹ́ẹ̀ ni lè ṣe dọ́gba bó ti tó àti bó ti yẹ fẹ́ kẹ́ ṣe lórí ìyàwó fẹ́ fẹ́ fẹ́ ìpínlẹ̀ ayà yẹn ni ó ní sábà bùnú sùn nípa ẹni tó mọ̀ọ́rù kan wà lábẹ́ ẹ lọ fẹni tó bá wù yín fún àwọn obìnrin ó lè jẹ́ méjì wàá mọ ohun kára bọ̀ tó bá tẹ̀lé lọ Sudan bọ̀ bá da àbí bàbá ó lè jẹ́ mẹ́ta ó sì lè jẹ́ mẹ́rin. فإن خفتم ألا تعدلوا ẹ ń báyà pẹ́ ní ṣe dọ́gba ọwọ́ àṣìlá ẹ̀fẹ́ yọ̀ ọ̀rọ̀ ṣe àyà táwọn obìnrin kọ́ jù wọn hà débi pé ọlọ́run ti tẹ̀wá bí bí ṣe dọ́gba kí ni dọ́gba fún àwọn ọmọ ẹ̀fẹ́ dọ́gba kí ni dọ́gba ibùgbé oúnjẹ mímu wíwọ̀ ọ̀run onídọ́gba ṣé wàá sí mọ̀ wà bẹ̀rẹ̀ wàlímọ́tò nìka ò sí bẹ́ẹ̀ sọrí títọ́ gba bá wà tó wàlímọ́tò nìka ni owó dábàá ti sìn náà kọ̀ọ̀kan agbọ́dọ̀ máa ti rò rẹ̀ adẹ̀rí ìgbéyàwó dáná sọlọ́lá ṣẹlá ń ṣe lọ́jọ́ ga wa ọ̀pákọ̀ àpèjẹ yẹn ọ̀pákọ̀ nígbà ìgbéyàwó ti sáyẹn ọjọ́ tẹ́lẹ̀ rẹ̀ tí kálukú kún ẹsẹ̀ nù tójú tí ọlọ́run sọ̀rọ̀ láti sálábà sọ fún anẹ́sù tó ké sí wọn àwọn bíi mẹ́ta ó wọlé wọn jẹun anẹ́sù ló mọ ọ̀rẹ́ nìkan kan tó mọ́ sẹ́ni pé <laughs> ìlẹ́wò yẹn ọkẹ́ tó yẹn ìkì tí ọba dẹ́ta sọ fún ìdí ọlọ́run látòkè lórí yẹn zainà láti fi lè fi bàá jẹ́ wípé ọ̀jọ̀ ọlọ́run sọ̀rọ̀ àǹkà nígbà ọmọdé yẹn bá ń pè lọ́mọ láwọn tí wọn bá jù lọ lórí ìgbà ìfẹsẹ̀rẹ̀ àti àìsè lọ́mọ ìyàwó tó bá filẹ̀ ṣáà ìyẹn lè fẹ́. gẹ́gẹ́ bá nẹ́bí sọ́lọ́ àṣálá ń bí fi zẹ́ẹ̀dì fún àárín àtọmọ́ ń jọ yẹn. ìkẹ́kẹ́ ìtẹ̀kẹ́ lójú ọlọ́run kọ́kọ́ mi lọ́lẹ̀ pẹ̀lú bí zẹ́nẹ̀bù àti zẹ́ẹ̀dì ti fẹ́ra wọn bíbí ká máa sọ pé ẹnìkan lẹ́rú ẹnìkan lọ́mọlúwàbí ẹ̀ tú dànù mùsùlùmí jọ ni wá. òun dáa fẹ́ kájẹ ní sálẹ̀ kọ́kọ́ ìrí mẹ́sẹ̀ àhà ah, ah, ah. ọlọ́tẹ̀ tó wáyà lórí ẹgbẹ́ kọ̀tọ́ fún mi ní lọ́kùnrin àti lóbìnrin ìgbà àbọ̀dọ̀ lọ́rù ọ̀rọ̀ sólù amúra àyẹ̀kún ẹlọ́mọ̀sí ara fún mi amúrí ọgbọ́dọ̀ tẹ́sà fún ọ́ lẹ́yìn ìbùdó kọ̀ tẹ́sà fún ọdẹ tẹ́sà yìí ìgbéyàwó ọ̀rọ̀ bọ̀ ẹ wò lápẹ̀rẹ̀ bí àtẹnìkan obìnrin tó kú pa gidigidi àtẹnìkan tó kú ọwọ́ àti pé tí yẹn bá ti mẹ́sẹ̀ sí àdúgbò ẹ̀rọ náà wà láyé tẹ́ra wọn ní tó ní bí ọ̀dà dúdú rẹ̀ yín kùn mí lára báyìí. kíní ọ̀rọ̀ gbogbo ìgbà ní ọ̀mà lọ́dọ̀ ẹjọ́ fún òṣìṣẹ́ ọlọ́run sọ̀tún láti ọlọ́dún òṣìṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ sọ fún yín ẹni ìrírí rà wọ́n ju mi lọ kíní yóò gbé nígbà ọba adẹ́ta sì ti mú ní òjì bí òjì lọ sọ pé òjíṣẹ́ ọlọ́run ti jẹ́ ọ̀gbẹ́ fẹ́nẹ́sì òjì wọ́n lọ́ọ̀fẹ́ á ah! òjì ọlọ́run ti gbọ́rọ̀ yẹn níbi tí palaba wáyà ti wáyé yẹn pé wọ́n tó ìdí nọ́fíkà ọlọ́run òjì òun fi pamọ́ sẹ́mi rẹ̀ musa ti yọ padà tuntun gbogbo ayé tó dẹ̀ káwá bọ̀ lójú ẹwà àtijọ́ yẹn. ọwọ́ àti pé ńgbà tí ọlọ́run so ìjì wọn pé ọ̀dà wà yìí o ìgbà tó ní pé bẹ́ẹ̀ tó ti fi àbùkátà ó ti bá lò ìjọ wáyé mẹ́ka àti pàápọ̀ àtẹ́bí látọ̀ ìlọ. tọ́wá yìí pé bá a ti ń sọ wọn láti jọ yìí kò fi ń pamọ́ ni. a ti fẹ́ mọ́ ìjọ ọlọ́wọ́ agbára fẹ́ nígbà tí bẹ́ẹ̀ ti kọ́ ọ lẹ̀. ìwé kú yìí làwọn fẹ́ ó tẹ̀ fún àwọn amadé àlágàlaga yẹn. nínú àwọn sọkúsọ ni o pé kọ̀tọ́kọ̀tọ̀ mẹ́ka lọ bá àtẹ́bí lọ parí àwọn òṣìṣẹ́ ọlọ́ jẹ́ kí ló dé mọ́ ọdẹ lẹ́yìn sẹ́yìn ọmọ pé kẹ̀kẹ́ ni ọ̀rọ̀ ti wáyé fún ni lọ́dún sẹ́fẹ̀tì ẹ̀ńtà ń pè lọ́mọ sí èso ọmọ ká má mú lọ́mọ tòótọ́ òun ni tẹ̀lé abẹ́ sọ pé ẹ̀ka ìkì sọmọ gẹ́gẹ́ ní ẹ̀bára bí ló tọ̀. ọwọ́ àpàlà ní pé gbàtà mẹ́rin sọ̀rọ̀ àgbàlagbàlà fẹ́ẹ́lẹ́ kò sì wà ní lọ́dún síkà kì í sọ gbọ́ngbọ́n. nígbà tó ti bẹ́ẹ̀ àwọn àtọ̀fíyà nígbà lọ nìyẹn kò tiẹ̀ sí kẹ̀kẹ́ níbẹ̀ àtúntí mẹ́sìn mẹ́yẹn pé wọ́lọ́ yẹ lórí màṣá wà ó ní owó ní oṣù sọ̀kọ̀dá yìí gbogbo ojú òṣèlú dáná ṣùgbọ́n ayẹyẹ tí ó fún gbogbo ara wà ní ìdí ìjẹ ọlọ́ ìkọ̀ lágbára rẹ̀ ìyẹn lè máa ti lé ìyàwó wọlé àtàwọn mùsùlùmí tá bá fojú ṣe wa a lè fẹ́ nìyẹn pé kí ló ń darí tó gan náà ẹ wo gbogbo ètò ló ti tó àpèjẹ yẹn ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mẹ́wọ́ kọ̀ọ̀dù tó ti ṣẹlẹ̀ tó ti ṣe ọlọ́run ní ọ̀rọ̀ kálukú dẹ̀ dájọ́ onídàbí kù oníhàyè gbogbo ẹ̀ pátá wọ́n dájọ́ wọ́n ti àwọ̀lẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ dálẹ̀ kálukú jẹ́ wọ́n túká ìgbéyàwó wájú torí bẹ́ẹ̀ ni obìnrin wà ní mọ́tò nìkan àtọ́jọ́ òfin bẹ́ẹ̀ tọ́lọ́bọ́dé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ sọ̀dá yìí dọ́lọ̀ òsì ní sọ̀dáàkì. torí sọ̀dáàkì tó tóbi jù táwọn sọ̀tà láǹfà oríyàwó yóò sàn. jama àwọn aládàáwọn rẹ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ àná. àti ìkéwé níbẹ̀ láti jọ yìí. ẹ ẹ àbálẹ̀ yìí àwọn tí wọ́n tún jẹ́ àbá tẹ̀lé yìí ni wọ́n dààmú rẹ̀ báyìí. ẹ àwọn kan ọmọ àbíbàdà rọmùlẹ́tò píntù àbíyèsò òun ìsọdá àṣẹrẹ pọ̀ jù tọ́ba yẹn kọ́rọ̀ ìdọ́gba ni èyí ṣe tí owó fẹ̀fẹ̀ tiẹ̀ ṣe lékele kan sí. torí bèrè ọ̀tọ̀ jẹ́ wúlá títà ní àwọn ará à èmi wọ́n ti bímọ àgbà ọmọ adúrú ìwé àti kí ńlọ́mọ rẹ ti kà àbí ọmọ adúrú òkìtìkìtì àpò rẹ ti dá àti gbé wọlé tó ti jẹ àtẹwà àti gbogbo ẹran mi mílì tó ń jẹ látijọ́ yìí lẹ́nìkan wá bẹ̀rẹ̀ ní sọ̀dọ̀ àgídẹ wá dé kele kan sí àwa ni ẹ̀sìn òun tẹ̀sán fèmí ni ni ẹni tí sàdẹ̀ sì ṣe rí lò ní rí. ó lè pọ́ sí kúkú ṣe gbogbo ńlá ní ta lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì gan lónìí. bíi four thousand three half lọ́sàn nípa rọ́mùlà nínú abisuyan ọmọ habiba nàìjíríà sì gan lọ́ba ní habasa abidjan tó dọ́kítà òde bẹ̀ dọ́kítà òde bẹ̀ àlùmọ́ìlù kọ́ńtì àlùmọ́ìlù kọ́ńtì fífi ẹ̀mí nítorí pé júmi láti kúrò bí hóbi man àhùsàlẹ̀ ilẹ̀ ìhà àdámọ́ ẹ̀mí òun ni kéèyàn bá ní fẹ́ sí gbogbo ẹ̀ tó bá fi dáadáa sí yàn bó jáde pé àdámọ́ ẹ̀mí kan kéèyàn lè tẹ̀ ní ọba fẹ́ ìdá òun la wá mẹ́ta yìí ní ẹ̀ bá ní àwọn obìnrin tí wọ́n tó bí pọ̀ èyí tí ń pè lẹ́ẹ̀mẹ́wàá fẹ́ pẹ́lẹ́ ní ẹ̀fẹ́ pẹ́lẹ́ jókòó tẹ̀sí jókòó mi lẹ́lọ tẹ̀sí débẹ̀ alihamudulila àbí yìí tó dákẹ́ rí gidi bí bákan náà wọ́n kéré lọ́dún yìí. àwọn ènìyàn àwọn ẹni tó àjọ àti kọ́lọ́wọ́ bá sọ yìí àtẹ́sílọ́ àjò yẹn ń kọ́ tóun ságbára káàkiri mo ní béèrè náà ní ẹgbẹ́ ìwúlẹ̀ wa tẹ̀sán ti sọ́wọ́ dáadáa tí ò sí wàhálà kankan bó o ní tẹ́tí fẹ́ gbéra báyìí bí ẹ bá lọ bí sẹ́lẹ̀ bí ó ti máa béèrè lẹ́ẹ̀mẹ̀wá ni àtẹ́lẹ́ ìlọgbẹ́ ẹ káàbọ̀ kẹ́kọ̀ọ́ tó nílé igbẹ́ ló lẹ́ ẹ mọ̀ kó tẹ̀lé bí ìbàjẹ́ ẹnu rẹ máa wúwo kódà láàárọ̀ oṣù tẹ̀síìmù náà kó tún ṣàdúrà òbí bbc fún yẹn. ìjà ọlọ́run máa bá ń sọ yìí ọlọ́run kẹrin wà láyé ẹsẹ̀ ń gbìyànjú ọlọ́run lè gbìn yín nípa. aláyọ̀ lè já sásán. ẹ náà bàbá àwa ní ẹ̀mí ó bí kò ní bí ìbájà náà torí pé iṣẹ́ àárọ̀ gbọ́dọ̀ ọlọ́run tó fẹ́ wà láti ṣe àwọn ẹ̀ńtẹ́ àjẹlò lẹ́yìn ẹ̀ńtẹ́ ẹ lè lágbára láti fi dọ́gba láàrin àwọn ìyàwó bẹ́ẹ̀ tó ti kòkòrò ẹ̀ ló dọ́gba ẹ̀fẹ́ ni. nígbà tí ìdí ó lè jẹ́ dáadáa lóbìnrin yẹn máa fi gbé nígbà tí ìdẹ̀ pọ̀ wọ́ ni kò ní yéèyàn. kò ní yéèyàn. èyí tí máa jẹ ń lẹ́nu jù ni pé tí wọ́n bá kó àwọn ọdún ẹ̀mí jọ omi sára rẹ̀ bá mọ́ òkú pa òun ni àwọn náà ti ọ̀ kódà ẹlòmíràn lè fẹ́ èyí tó pupa yẹnyẹn báyìí yóò á lọ fẹ́ tọ́jà bíi èdú èédú yẹn kí wọ́n á fẹ́ máa rí gbogbo gbà. bìtẹ́ sì ni pé ọ̀kẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n máa ń ta ah, àkọ́kọ́ gẹ́gẹ́ sí àwọn ọkùnrin máa ṣe é kó làwọn kìíní ṣe wà máa ń wò ẹ̀rọ ẹ̀rọ. tó o nípa bẹ́ẹ̀ níbi tá a ti lọ òun ni wàá yẹn ní kí n tún ń lọ tó kó tó o ti ní àtàwọn tẹ́ẹ̀ bá fáyà bẹ́ẹ̀ ni lè ṣe dọ́gba nípa obìnrin tí ń bẹ lábẹ́ iṣẹ́ lẹ́tọ́ àti fẹ́fẹ́ sì lè fẹ́. ẹ wá rí bẹ́ẹ̀ ní ṣe dọ́gba nípa ẹ̀tọ́ ẹ̀ ẹ̀bẹ̀ fẹ̀tọ́ ẹ̀ tù irúgbìn bẹ́ẹ̀ sì fara àtà ẹ̀ ní sẹ́wù nítorí pé ó wà lábẹ́ fáǹkì gbogbo máa ta ọ̀tà lẹ́kọ̀ọ́ mìíràn ní sáà ẹsẹ̀ ni ló bá wù yín sáà wọn bẹ̀ ó jẹ́ méjì ó jẹ́ mẹ́ta ونرى لهم فرض وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ẹfún àwọn ọmọ òrukàn nínú kí àwọn fẹ́ràn ọmọ òrukàn bẹ̀rẹ̀ òun ni àìsíláàrú máa káàdì lọ́dọ̀ àwọn oníbàdàgà lè dáwọ́ ní ìbàlọ̀ àárín òun lọ́wọ́ ti wí bẹ́ẹ̀ ewu tẹ́ni yẹn jẹ́ tẹ́lẹ̀ láti sọ̀rọ̀ ní ọmọ òrukàn mọ́gbà tàbí kó wú bíkọ́ tó bí ọba bàlágà kí láàpù òun ó sì dìgbà tó bá kó lọ́mọ òru kẹ̀kẹ́ tó gbowó ọba dẹ́nà wá pè lọ́mọ òru kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ti pé bẹ́ẹ̀ nìyẹn ti jẹ́ nìyẹn tẹ́lẹ̀ ẹ̀dẹ́ ọmọ òru kan o adé ẹ̀fọ́ ọmọ òru kan ní dúkìá wọn wọ́n yá ẹ̀sẹ̀kẹ́ mẹ́sẹ̀ ló kàn ní ìdá ti tọ́ ìyẹn owó rẹ̀ tó da ẹ má fi ìdí ọ̀dà àjà àrò ẹ̀ ní nkẹrẹpẹtẹ tó jẹ́ nkẹtọ́ da ó sì wá yí gbogbo ẹ̀ fún ọwọ́ alọ́ kó bí àwọn àdókùn tí òkú ló fẹ́ wà lọ́wọ́ ẹ má ti bẹ̀. nínú àwọn ayé àgbà wa nípa kíkì sí ọ̀rọ̀ ọmọlú ọlọ́run sẹ́nu lè àmà ìdá abala bá fi tún o. obìnrin pé fi tún ó ti kó òní kí ni o. kó ayé ẹlẹ́gbẹ̀jọ ọlọ́dún wa ibà àdọ́rọ̀ ní kí n máa tàwọn ẹ̀rù kó lùbà. káwọn mọ̀lẹ́bí tí wọ́n bá débi tẹ́ gbẹ̀gùn lọ́wọ́ wọ́n lè yàtá àmọ̀ kéde fún ọlẹ́kọ̀ọ́ gbogbo wọn. láti rí pé sẹ́rí àmà sàkólé ní àwọn ọkọ̀. ẹgbẹ́ ojú yírí ni ètò yóò ní bá ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀. tọ́ba ti débi tẹ́ gbẹ̀gùn lọ́wọ́ mọ̀lẹ́bí dé wọ́n lè yàtá àmọ̀ ọmọ wọ́n ti mọ̀ta kí aláìníde ọlọ́run fàrùtòkó omi fàrùtòkó omi ẹ fún wọn níbẹ̀ ẹ ti sọ̀rọ̀ lọ́jà àwọn ọmọ títà dùkú náà páyà tó ń bẹ̀ bá fa ọmọ kékeré lẹ́ẹ̀dẹ́rù ń bá tán lẹ́yìn rẹ̀ àlìyé tẹ̀kùn náà yẹ kúlù kọ́wọ́lẹ̀ ń sàdí ìjà wọ́n páyà ọlọ́run tẹ̀ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó tọ́ nínú àwọn ayé àdọ́wà òun lélẹ́yìí dáa fi bẹ̀rẹ̀ bá ti sọ̀rọ̀ tó jẹ́ fún mílíọ̀nù nípa pé kàbáyé òṣùnà ògbè lọ́jẹ́ kájẹ dúkìá ọmọ òrukàn mọ́lẹ̀ sọ́ọ́tún nìta ayé ẹlẹ́kẹwàá àríkó náà láti bẹ̀rẹ̀ ìwúlẹ̀ ìnàlẹ́dínà ya kùlú náà mú wọlé ní ẹ̀jẹ̀ àmà dáadáa àwọn tó ń jẹ ọmọ òrukàn mọ́lẹ̀ lórí máa ń dé sábòsí ìnàmọ́ ya kùlú náà fi mọ́tò ní ìmùnáà iná máa ń jẹ síkù wọn mọ̀tà ìfúláwọ̀ náà tààyà ọwọ́ afẹ́fẹ́ wọn bí wàá lé lẹ́yìn ẹ̀sán ìyá àti bàbá ẹ̀sìn rere sí wọn wọn ti di nkóba àtàlàkùmọ́ níbẹ̀bẹ̀bẹ̀ wàá lé yàtà àmà àtọ́mọ̀ orúkọ wàá lè máa sàáké àtàwọn alẹ́ bákan náà nínú àyà sọ́tò nìṣá àyà bákan náà àyà one twenty seven ọ̀rọ̀ méjì láti rí tọ́lọ́mù ti sọ̀rọ̀ ọmọ orúkọ mẹ́ wọ́n ní wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ àtẹ́mí nípa ọmọ orúkọ ìlà nẹ́bí máa dáhùn pé aláwọ̀ ikún fi ìlè pàápàá jùlọ àwọn obìnrin tọ́jọ́ mọ̀lú. ọlọ́run ni ó fún yín nídàájọ́ nípa wọn wọ́n mọ ayé ti la àlè ìkùn kìlìkìtà ìyẹ̀ dáàmú nìta. àti wọ́n bá ké fún yín náà lọ́pọ̀ náà tí wọ́n á tá a kà fún alẹ́ kan yẹn sí bẹ̀rẹ̀. ká kà bí àyà kejì pé tó bá fẹ́ fẹ́ ọmọ òrùka tí ń bẹ lábẹ́ rẹ̀ tó nílé ṣe dọ́gba ọmọ òrùka yìí tó ṣe pé láàtò tó nà ó nà máa kó ti bàlá kọ́lì. tẹ̀lé fún wọn ní ohun tí ọjọ́ dandan lórí wọn tó yẹ kẹ́ fún wọn. wọ́n ní mustad àfihàn mi náà wẹ̀lẹ̀ dáa àtàwọn tá a sọ̀tọ̀ lẹ́nu àwọn ọmọ wọn á ń tẹ fún wọn lílé ẹ̀ka ọmọ mi lọ́sẹ̀lẹ̀. àti fọ́ọ̀mù ọmọ òrùka ní sọ́ọ̀tù àǹfà bóòlù àti pé àǹfààní mẹ́fà jámù rẹ̀ ní àǹfààní òun ní ọrọ̀ ogun ọlọ́run ní bẹ́ẹ̀ ní ọrọ̀ ogun yẹn wọn ọlọ́pàá páìpù máa jẹ́ ní aláà níbẹ̀ fàánàlélá ìkọ́mùsà wọ́n lé wọn ọlọ́pàá páìpù máa jẹ́ tó jíṣẹ́. nínú àwọn ẹgbẹ́ tó pin fún wọn lè tẹ̀lé kóòbá wọn lọ fẹ́ fún ajẹ́ sáwọn ọmọlẹ́bí wọn lè yà káàmà àtúnjẹ sọmọ àwọn sọ ìfà àwọn tó ogun tó àjà wọn sọ yẹn náà àwọn ní kúrò báyìí wọn lọ fi wọn yẹn wọn bá gbé rọ. nínú àwọn ọba máa gbọ́ ọ̀rọ̀ jọ ẹ̀ fàlìlà ìpínlẹ̀ ọjà ti àlá wọlé rọ́pìlọ̀ ìpínlẹ̀ ọjà tó jíjẹ wọ́n ní sẹ́lẹ̀ kórùbà ìpínlẹ̀ máa jẹ́ sáà mọ́lẹ́bí wọ́n lè yàtà àná ó tún pé bọ́ọ̀mù ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀rí pé kẹ́rẹ́ aṣàkólé kẹ́rẹ́ ọ̀wọ̀ wọ́n ní mọ̀sáàkì àtàwọn alẹ́ òun ni àwọn àyà àti ìṣ

Wọ́n ti ti kẹ́ńtì wọn fẹ́ yàwó. Òfin ẹ̀ tí ó ti lóòfin ẹ̀rí nígbà tá a bá sọ tó fi dẹni tó bàlágà ẹ̀rí pàlàyé ní bàlágà ẹ̀ wá náà lọ́wọ́ láti ibi tó fi dẹ tó fi tọ́ aṣọ́jà bẹ́ẹ̀ wọ́n pẹ́ àwọn ọ̀nà ẹ̀ kì ó òpin lẹ́nu ẹ̀kọ́ jẹ́ fifteen dáwìyàn. ẹ̀rí gbọ́dọ̀ fẹ́ hàtà ìdá abára tó nìka gbogbo àwọn àlàyé yẹn tí ó fi kílẹ̀ àti wa dáadáa orí ẹlòmí ò lè pé títí tó fi fẹ́ yà ó kọ̀ọ̀bá àmájọ ọmọ òru kankan lọ́yìn fẹ́ máa wo àwọn ọmọbìnrin tó bá fẹ́ gbé gba òde tó bá wà ní sínú tó ń pè ní sínú olùmọ̀ràn ọ̀hásù kódà màmá ẹ̀ lè má jọ lójú kan náà ìyá tó bí bá bàbá ìgbẹ́ wọn lè máa gbé mú sókè àgbọn àgbọn àgbọn ẹjọ́ bí máa kọ́kọ́ yọ wá rọ pẹ̀sẹ̀ bí ìgbé ní àwọn akẹ́kọ̀ọ́ sókè ti tá ìbá náà ni wọ́n ti tọ́ ìbá náà ni òun náà ti wọ́n lọ́wọ́ dàbí wòlíì báyìí bẹ́ẹ̀ lè di wà níyà rẹ̀ ààrẹ ti kẹ́ nípa bẹ́ẹ̀ ló jáde pé ọ̀rọ̀ ti kúrúkù yẹ ká gbàgbọ́ yẹ dáadáa kí ti bá dúró lórí kí ni àwọn àlàmọ́ tó kúrúkù tá wí aláyẹ lómi ọsọ yìí orí ẹ torí ẹ lómi mi yìí máa ń jẹ mùsàkàlì. ẹgbẹ́ lọ́dọ̀ àwọn àbọ̀ ní tarbíà wọ́n ń pẹ̀lú kẹ́ni mùsàkàlì. lápẹẹrẹ ní ìfẹ́ tó gbé fọ́tì yẹ lọ́wọ́ lọ sí táyà táyà máa ń fi nígbà yìí lójú ti ti bẹ̀ níbi kìí ṣe báyìí. aláìsàn ìyá rẹ̀ ní tòótọ́. wọ́n lè jẹ́ mùsàkàlì pépé ọtí orí ẹ̀ ju ìfi ẹ̀ lọ. òun lọ́kọ̀ obìnrin mi ìyàwó mi ní ẹ̀rọ fóun fẹ́ tọ́jà pé kéèyàn yẹ ra bèbí wa bá bá mú bèbí bọ̀. tẹ bá rà fọmọ òun ni ọ̀ máa lò. ẹ ẹyin bẹ́ẹ̀ náà ẹ̀sà dídì lẹ́kẹ̀ bá lọ́wọ́ ẹ̀sẹ̀ kó lọ́wọ́ ẹ̀sẹ̀ ah mo ti ẹ̀sẹ̀ bí Abdullahi ní sẹ́ àìní ah, kẹ́kẹ́ ni mo láìkì mo ti ń dùn yẹn. àti ọyẹ kẹ́ni yẹn tó pẹ́ lábẹ́ yín dé sí. ẹ náà ẹ kọ́ pẹ́ lábẹ́ sí o. ẹ ní pínpín àtọ́lọ́wọ́ ọba sùhánù tọ́lá tó ń sọ nípa àtàyè ìdàbàlàgà àjùlọ ọ̀bàlàgà àrùbà torí tó bá jẹ́ bàbá ẹ̀ tó bí ni ọmọ máa ṣe sàmá kúdù ẹ̀ títí tí bàbá yóò fi ní síláyé mọ́ ni ẹrù pé rẹ̀ ló ṣẹlẹ̀ sí nàbí láyé bàbá ní alẹ́ sọ́ládọ̀ sọ́lá ṣé ìsúnmáyé ló ti níyàwó ni alẹ́ sọ́ládọ̀ sọ́lá mọ́ alẹ́ anábí yìí náà wọ́n sì tún lọ bẹ̀ á tóbi kó ti lélẹ̀ irú rẹ̀ ṣé ìyọ̀sọ̀rọ̀ aládé anábí ọlọ́ wọn ò sọ jáde wọn kẹ́ sọ fún mi ní pé ẹ bá dé o nígbà tí ọ̀gbẹ́ náà tọ́kọ́ kan rẹ gbẹ́nu ọ̀nà ilé rẹ̀ yóò da ẹ̀kún yóò da ó jèjì. wọ́n lọ́mọ bí ọba gbẹ́nà yorùbá ni ẹ má bẹ̀rẹ̀ bá rí ọkọ dé bàbá kan wá ọba ti wè nígbà tí wọ́n mọ́ra rí báyìí báyìí ló ti rí. ẹ̀yà ẹ̀hẹ́ kí ni wọ́n á gbọ́ mú. ẹnu ọ̀nà ilé yìí pé kò jèjì ẹ̀ pé kò da. ẹni tó rí ẹ̀ záàlìkà ábì bàbá mi nìyẹn ìwọ́lẹ́nu ọ̀nà ẹni gbálẹ́ yìí ẹ wà pọ̀ bí lẹ́nu. bí nàbí láì bọ̀rọ̀ yún àlè sàlátọ̀ sàlám fún ọ̀bá wa obìnrin yẹn ní ọ̀bá jẹ́ ìkànnì ẹni tí ó dà ọ́ lágbóná nígbà iṣẹ́ tó lọ́wọ́ ọba àlèkè lábẹ́ mi. ẹ rí nílẹ̀ o mo rò bó ti yé bẹ́ẹ̀ àwọn fọ́lọ̀ fifteen ẹ̀ẹ́dínní kan tó bá ti fẹ́ yàwó ẹ̀ẹ́dínní kóhun náà ti lè dá wà kò ní í ṣe òbí ń bẹ ó lè dọ́rọ̀ lásánlẹ̀ padà fẹ̀rẹ̀ lọ òbí ń bẹ ó lè jáde nílùú nǹkan tí bàbá yẹn lè dìbò èyí ó tún máa gbá àwọn òbí tẹ̀lé lọ ìṣe ọ̀pọ̀ kódà kò sí kú lábẹ́ ọba fẹ́ máa nílò sọmọ jayéjayé káàkiri èyí ó tún yọjú pé a ah, ìgbàgbé ah, àná à ń kọ̀ ẹ́ kó báyìí sí iye ọ̀dà ẹ̀kọ́ tó fi kọ́ ọkọ́ yìí èyí ó tún pàdé ìṣe ọ̀pọ̀ náà ọmọ ti pé tó bá jọmọ ẹ tó bá jọmọ sí yẹn ń kọ ẹyàn wo ni ipò ọmọ ni ṣá náà. ok mo sọ fún wa yìí pé ìwọ tá a fi mọ̀ pẹ́sẹ̀ tó ni àti kéèyàn níbẹ̀rẹ̀ tẹ́ra kí lè rí abá wà lórí nǹkan kan ìlérí ìyàtọ̀ wa wà níbi ní ẹjọ́ owó mọ orúkàn òun ni pé nẹ́ẹ̀lì yẹn jẹ sínú ìlérí ìyàtọ̀ wa bẹ́ẹ̀ ni pé ọjẹ́ náà sínú abidjan náà jọ sí dàrú ẹ̀yà yọ̀wọ̀ sàáyẹ̀ wọ́n tá ń pè ní ìlérí ìyàtọ̀ náà. wá sí mọ́ ọkùnrin ti wá dàgbà ìyẹn ti kún sábẹ́ èyí tí bàbá mi sọ̀rọ̀ fún yín òkú ayé ẹni tó bímọ sí ọ̀sán ẹni ọgbàládà gbé yẹn sọmọ náà ìmọ̀lẹ́ ìbájọ́ ọmọ orúkọ orí ju ewu tá a gbé lọ́mọ orúkọ òun ni pàkì yóò máa ń sá àbúrò ọ̀rọ̀ tó di ń sìn mọ́ òkú tá a ti gbà lérò òun ni kú tó tọ́ ṣe bí bàbá rẹ̀ ńkọ́ wọ́n ti gbé sí abẹ́ kíni ọ abẹ́ yẹpẹ̀ ọ̀rọ̀ tó di rẹ̀ tó bá rìn lẹ́gbẹ̀ẹ́ ni ọgbà rádà pé ìrìntàn ọgbọ̀ wà lọ. Alama, alama nínú gẹ́gẹ́ bí ẹni tó wà pé lẹ́ka yẹ kí mo tẹ́jú àdúgbò àtàwọn àdéhùn wà ní yẹ kí mo tẹ́jú yẹ kí mo tẹ́jú àwọn àdá àti kí ni akẹ́kọ̀ọ́ sílẹ̀. gbogbo lábáwá yòówù yóò tẹríba fún ìṣẹ̀lẹ̀ àlè. mo ní máa ń yà mí lẹ́nu fáwọn àfáà wọ́n lè fi mọ́sálì jẹ́ wọ́n ti parí. wọ́n lọ gbọ́ lábáwá sẹ́yìn nínú àbìlẹ̀ pé Abu Jahal ọgbọ́lábá tó lè fọlábá tó Abu Jahal àti àbúlà ìbí ìlú wọn wọn ti ń sọ. pẹ́ẹ́kì gbogbo ògbà kódà ìtọ́jú àwọn àfọwọ́ nípa àìlú àwọn àlàfo ìjì òní tí wọ́n máa ń gbọ́rọ̀ náà wọ ẹ̀fún ní wáfún ẹ̀fún ní kẹ́sùn ẹ̀fún ní fájà tí wọ́n bá ti débi ọ̀rọ̀ kan láti báyìí wọ́n àtẹríba fún tó lọ́rọ̀ lọ́wọ́ tí ọba ti papọ̀ mọ́ ní wọ́n ń bábọ̀ báyìí wọ́n fẹ́ sọ pé ìkáyà tó lè kọ́ láti irú sábìlì kàfi wú náà ní àwọn pé nínú kéwu tẹ̀lé ọkọ ó lè gi náà wù bẹ́ẹ̀ ẹ ó ti kọ̀rẹ́tì rẹ̀ ọba àníyàn ti yé ní ọkọ̀rẹ́tì ẹ̀ kárí ọ ó sì kàbùkù bọ́ọ̀ bá nìyẹn fi rẹ̀ tuntun níbẹ̀ tó wáyé pé akẹ́lẹ́ òun kẹ́ ẹ̀ gbé pẹ̀lú ìwòye ẹ̀ títí tẹniyẹn bó ṣe bó ṣe burú tó kò túmọ̀ ebo ti yí padà sí júwe ta júwe ẹni tó ń pè lọ́mọ orúkọ ẹni tó ń pè orúkọ àwọn ẹni tó bá bẹ́ẹ̀ fún nígbà tó wà kéèké afáàjọ gbẹgbẹ lẹ́sà di ẹ̀sí mu lẹ́nu ìkọ̀dì máa ń tẹ̀wá nínú. àwọn tó ń kẹ́ bẹ́ẹ̀ sọ ni wọ́n fẹ́ sọ sí sẹ́ni yẹn ti burú kì í ṣe bọ́ sàkó júwe wà yẹn kì í sọ mọ orúkọ yẹn yẹn báwo kẹ́ á ah, eléyìí máa dára kọ̀ máa lẹ́sìn kan o. yẹn ni pé ká tiẹ̀ lẹ́nu yẹn náà wà bẹ́ẹ̀ ìṣẹ́sílẹ̀ abẹ́ kú ni kàlùbálẹ́lì yẹ sí mu yẹ sí mu lè ẹ̀lmi wẹ̀ ẹ̀lmi ẹni tí o ní ma kọ́dà ọmọ òrùka paripari mú tọ́fẹ́ sọ ní ẹ̀fẹ́ ìyẹn bí òun kà bá máa fẹ́ lọ́mọ òrùka tó yàrá ibi ọmọ òrùka tó lẹ́kọ̀ọ́ tó sì yẹn jù tó lè gbódò wá jẹ gbàdùn ọ̀rọ̀ àǹfààní jẹ lórí kó ní àti bàbá mi nípasẹ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ ìmọ̀ kò túmọ̀ kó ti ìjú àwọn àyẹ̀wò ọkàn fẹ́ sọ bí tẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ tí òsì mọ̀ sí kúrúkú ọ̀rọ̀ wo ti oníbẹ̀ bá lọ lẹ́kọ̀ọ́ ká ní mọ̀ kí ti wọ́n kúrú jẹni tí bàbá ẹ̀ kú lọ nígbà bá gbà ní olówó wa. Ìgbà fẹ́ àwọn tọ́ba jẹ́ kéfèé rí dáadáa náà lè jọ àbájẹ náà bá mú ọmọ òru náà Àwọn òbí tí wọ́n bá mú jẹ́ tó ti méjì nìyẹn tó ti mùsùlùmí lábẹ́ rẹ̀. Lẹ́yìn náà ni pé Hadith dá sọ pé ọmọ òrukàn tó jẹ́ tiẹ̀ wọ́n lọ́wọ́ yìí tó lè wọlé sílẹ̀ dáadáa ọjẹ́ tiẹ̀ ó tún jẹ́ tẹ lómi bóyá mọ̀lẹ́bí àjàdí kìí ṣe mọ̀lẹ́bí ó lè jẹ́ gbogbo mọ̀lẹ́bí sí wọn a lè fẹ́ lójú ká mú lójú kó tóbi lálára rẹ̀ mọ̀lẹ́bí tí wọn mùsùlùmí wọn máa ń jẹ́ wọn lọ́gá ìdìbò mọ̀lẹ́bí mi káfíìnì làwọn máa ń jẹ́. ní ìbámu ọmọ ẹ̀tọ́ yóò tún fi islam mọ́ ẹ̀ lọ́wọ́ oríire tó kún ìdùnnú fún yàn wọn bá yà ẹ mú sọ́dọ̀ ọ̀tọ̀ dáadáa ṣá ọlọ́run ọ̀sẹ̀ yàn lẹ́nu. Aleykum salaam bóyá wọn ò ọmọ ọdún mẹ́ta ní ìjọ táwọn bàbá wa sílẹ̀ fún ọmọ òrùka wọn làwọn ẹ̀yẹ́ wà sí wa. ipò ọmọ òrùka táwọn sọ látàárọ̀ náà ni èyí sẹ́yìn ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sí irú ẹ̀ ṣẹlẹ̀ sí jáde rọ̀mọ̀ rọ̀dì ọlọ́run tàlà ó fi rí pé fífarúgbó máa ń wúlò ń gbà mí ìdíkọ́ ọmọge nìkan lẹ́ẹ̀ma lọ́fẹ̀ẹ́ sàfẹ́ òsì ẹlẹ fábílẹ kan tó ti bímọ rí dáadáa nínú àǹfààní tiwọn ni ẹ nítorí pé ó ti rí rírì ó dẹ̀ ti mójú sí i wọn bá nìyẹn ti ló jẹ́ pé gbà tí jáde lọ àbúlá lọ́jọ́ ọlọ́run dára àdúgbò wọn. lọ́nà òun fẹ́ yà wò ǹjẹ́ wo lọ fẹ́ wọ́n lè fẹ́ yí fún lòun fẹ́ abilékọ ẹni tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ ha òyìnbó náà wà ń bá kéde pé hàlá díkìrán èyí wá ṣe tó fẹ́ ọmọge. tòlà àyìnbó ha ọ̀ tòlà àyìnbó ẹjọ máa bára yín ṣeré ẹjọ máa fa òdodo òdodo yẹlò ẹjọ máa fa ẹjọ máa sáré. àgbẹ̀wájọ́ mi ge mo ní máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi kẹ́kẹ́ ẹ̀ ọbẹ̀ tí wò lẹ̀ ní àwọn àyílẹ̀ ráyè fẹ́ mọ́ sí ọmọ alọ́ ń pọ̀ ẹ̀ gbogbo gbà mo sì fẹ́ ṣeré sars mú kẹ́kẹ́ mú mi lọ síbi kíní bíi etí odò mbẹ́ mo fẹ́ ṣeré ń jẹ tọ́mọ afáṣe tó ní ọmọ abọ́ ṣeré wọ́n ní jábìrì wa sọ yìí pé abilékọ yẹn lòún pè fáwọn kí ló dìde nítorí àwọn ọmọ kéékèèké tí bàbá òun sílẹ̀. wọ́n bá lọ fọ́ mi ké bí ẹgbẹ́ wọn ní sábòjúlò àbí ẹ̀rín náà jẹ́ ti pàtàkì kan sí ẹ̀rín ti fàbílẹ̀ lọ. torí pé àwọn àbúrò yìí láwọn ò tí ì jọ ọdún mẹ́ta ọdún mélòó lọ tí wọ́n kéré sẹ́yìn sẹ́yìn ti dàgbà ní ẹ̀yìn sọmọ olùkàn sẹ́yìn náà bá sọ́wọ́ àwọn ènìyàn náà sọmọ olùkàn ní ẹ̀sìn balaga bí èyí tí wọ́n wáyé lọ́pọ̀lọpọ̀ bóyá ẹni tó pè é wọn ti dígbà táwọn afárá tí wọ́n ń dáná. òun náà ni gbọ́dọ̀ bí ti gbajúmọ̀ ní àdúgbò wa tí obìnrin kan tí ó bá kúrò ní fámìlì ẹ̀ tó máa fẹ́ ọkọ ní ìgbéyìí tọ́ọ̀nì ìlú tó máa ń jẹ orúkọ ìdílé tó máa ń jẹ á máa wá jẹ́ ọkọ wọ́n lójú ìwé ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ àtúndé. ìmú ni sìn ní ni sí ni wọ́n òní jẹ́ Mariam àtẹlẹwà àtẹ nítorí pọpọ rẹ jẹ́ àtẹlẹwà àtẹ àtàkàtà ni. ẹgbẹ́ wo àtẹ́wò tó dúdé wọ́n tún wà jẹ àwọn èèyàn ń pa ṣèkì níyẹn lọ sí tù wọn. àtẹ́wò tó níyàn tó ọba jẹ́ ẹ̀kọ́ sọ́gbọ́n kan lọ́dà. tọ́ba ti dọ́ sí tù wọn báyìí ọgbọ̀n kan wà sọ pé kí lè sọ rẹ àwọn ẹni kan fọwọ́ béèrè nígbà wọn ti mọ̀ pé ẹni ogun ojú ni abẹ́ tó lókun kọ̀dá mi ti kéèyàn lọ́ọ́ dá ọkọ̀ bàbá ẹ̀ fóun lọ́kọ̀ òun ẹ̀ fi sọkúsọ náà nìyẹn ń sọ jáde báwọn kẹsí máa ń sọ sọkúsọ ẹ̀yìn obìnrin kẹ́ máa ń sọ sọkúsọ àtàwọn ọkùnrin kẹ́ ọ àwọn obìnrin kẹ́ máa sọ pé mọ́mí bàbá wa ọkọ rẹ̀ ní báwí ni o tó yẹ kí bàbá rẹ̀ ọmọ ṣe kinní fún ọmọ àti lọ́kọ láyà pẹ̀lú ẹ̀ ọmọ fara mu ẹ̀ tọ́ba di pé ẹni dọ́jọ́ ọkùnrin náà sọ̀rọ̀ wọ́n máa lọ pé ẹ mọ́mí wa ọ lè sọ pé pẹ̀lẹ́ màmá mi la ìlàhà ìlàlà ìyàwó rẹ̀ ní bá wí ni ọ ìyàwó rẹ̀ ní bá wí ẹ aláìsọ púpọ̀ ni àbí àwọn bí o tún wàá síra wọn síbẹ̀ ẹ dàpọ̀ síbẹ̀ lẹ́nu kan sọlá bá yìí bí bá lè dìde wa yọ máa ń tìyàwó yà wọ́n pé àbú yín kọ́ o ẹ bá mi kí àbú yín o à ìwọ náà yẹ kó sáré padà sí ìgbọ́. àbú yín bẹ́ẹ̀ lé wa àti bàbá àbúláì lẹ́sẹ̀ rí ó ti à bàbá àbúláì lẹ́ rí. tó o bá ní ẹ ti kílẹ̀ ẹ máa nígbà tí èsì dandan ní kẹ́ ẹ sọ kéwù. àbí kéwù yìí náà ti di wa akẹ́kẹ́ ká máa gbọ́ sí e lóga ẹ̀sìn lóga ọ̀kan láti gbófinrọ̀ wa lọ nígbà tá a ti wá mọ̀ ọ̀sọ̀ ìsábàwí ìkú ìmọ̀ àbọ̀ àwọn ọmọ yín kọ́ bàbá ọmọ yín kọ́ ẹ bá lè kí wọn bí yẹn sọ dáadáa nìyẹn. tó o bá yẹ ṣe ní ìyẹn tó o gbọ́ láti lọ dábí débi eléyìí táwọn ọba jẹ kọ̀ọ̀kan rẹ̀ ṣe sọ bàbá rẹ̀. Ìlànà ti àwọn ìmìlẹ̀ ẹni tí ó bá sí ìyọkọ̀, pé ọmọ àgbẹ̀ ni ọmọ àlọ́ ní ìsìn wọ́n bá jẹ́ ìyàwó lágbájá ìṣe òwúrú ṣùgbọ́n àdáwò kan wà fẹ́ nígbà tí mo ti lọ wọ fẹ́ àwọn adímọ̀ mi tó ní ẹ wá bẹ̀ jọ ẹ̀ẹ́dẹ̀rẹ́ nítorí wà fẹ́ yìí ìyá kẹ́ ń bẹ láàrin tó ń bẹ́ẹ̀ ọkọ̀ kẹta lọ́fẹ̀. ẹ dákun mi ìwọ ní ọ̀jẹ̀ lọ ọkọ̀ mẹ́ta ládùúgbò ti ti kọ́kọ́ àkọ́kọ́ wọ́n sì ń kọ́ra wọn nípa ọlọ́yìn. mísísì wo ní wàá jẹ ẹ sọ bàbá mi kéèyàn máa jẹ bàbá ò lè yún lè parọ́ bàbá rẹ̀. ṣé ìfẹ́ ẹ̀jẹ̀ mọ́ ọ fún ìṣẹ̀lẹ̀ náà ní Sudan bí ó ṣe ṣẹlẹ̀ ni pé. Ah. Eh, ẹni wọ ó wọ sùn òun náà máa rí ọ̀tọ̀ wá ní nǹkan tó ti ṣáádà tó kú wá ṣáádà ó fi ẹ̀sìn wọn ló wà ní àtúntò wọn bẹ̀rẹ̀ nǹkan tó wà ní ọdún kejì ló wájẹ wá ń ṣe wàhálà lójú ẹ̀ lọ sí lójú ẹ̀ lọ sí sàfàrà lọ́ba jésù màkàmásì. tóbi lábá yìí sọ yìí kò já wọn bẹ́ẹ̀ pé báwo ni ma àìsà jẹ́ bí tù. àìsà ah, àti àti gbọ́ àgbà àìsà ẹ báyìí ìyẹn ní kí ni àwọn bá wà wàhálà wà àwọn ẹ bá jẹ ìyẹn wá tó ní káàwó kankan báyìí ẹ lọ uh, ayé pé ìlú jẹ ti wà òun tuntun ní ìlú. kọ́kọ́ máa jẹ́ kọ́ bàbá rẹ̀ lọ. Tí o